ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe omi ṣe you want to take tea? Oh. Tíkẹ̀ kí ni yẹn ti jiná náà mo láǹkẹ̀ sá. Not too much done let's give to twenty minutes again. Yeah. you want to if you if you want white rice you can cook white rice or the momo you want the momo is nice. Eh? did no garri is not good it's cold if you want ogi you can make ogi oh. orun ò mú ọ òtútù mú ọ tóló you know there is a lot of virus during the juice tó gbé sínú bánkórì yẹn kọ́ ah ó ti gbé síbẹ̀ mọ́jú o. to copy this tune press one. super eagles wetin dey happen wetin dey ṣẹlẹ̀ we wan know.

number you have But Boss Revolution does not recognize your originating phone number. Please go to bossrevolution.com to permanently change the phone number for your registered Boss Revolution account. Tolugomasi. If change your phone number or need additional assistance, please contact customer service. wá kàn ṣe báyìí. ẹ iná ń tàn sí mi lójú mbẹ̀yẹn. criminal Boss Revolution does not recognize your originating phone number. Please go to bossrevolution.com to permanently change the phone number for your registered Boss Revolution account. If you have not recently changed your phone number or need additional assistance, please contact customer service. Tolu. sorry, but Boss Revolution does not recognize your originating phone number. Please go to bossrevolution.com. Láti restart it. Tó bá ti restart ẹ̀ tó kó gbé ọbẹ̀ yẹn sẹ́yìn kó gbé pepper soup yẹn síwájú. Ṣùgbọ́n, mímọ́ yẹn tó bá ti di four, ó lè ti wà okay. sọ́nà Dear customer, the MCN number you have dialed is not reachable at the moment. Please try again later. Thank you. Oh, wà reachable táìmù náà ló ṣe máa lò àbí náà ti máa lò ní nàìjíríà náà wọ́n lè ti go to bossrevolution.com to permanently change the phone number. ẹni tí mo ń pè yìí I'm calling a woman from Turkey ìyá Wasiu of recent she called me she just messaged me on messenger when I started talking about Ajale towards Epe Turkey all those like that you know Ijebu and co because is she very close to you know I told you that the woman the sender, she believe that she mo ma fall fún jimmick mi fall fún jimmick bullshit okay me ò fall fún any bullshit jimmick she comment on my platform she's not my friend yeah at that time she get close to me because of the ẹni and ẹni tó dẹ̀ fẹ́ bíi pé mò ń gbà yẹn ó máa ń ta mọ́tò fún mi mo máa ń pè wọ́n ní ọ̀gá mi I always praise people more than their capacity so when I started talking about Ajale a gain of recent because ó mọ gbogbo ìgbà tá a bá ń kọjá nígbà yẹn tẹ́fẹ́ lè bá wa mọ́tò mi àbí tàbúrò ẹ̀ bá wa ó máa dó lọ́dọ̀ ìyá Wàsíù ìyá Wàsíù is not a somebody that will surprise me ó ti yé bẹ́yẹn but of recent send me message torí pé mo sọ̀rọ̀ ẹ̀yìn ó rò bóyá tí n bá ti tó ń ṣe sọ̀rọ̀ yẹn mí nílé sọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n sọ lórí Facebook one month me up níbí báyìí torí àwọn efele àwọn tá a bá ti sọ̀rọ̀ k1 and I'm not afraid of them I'm telling you okay to mount me up because nínú àwọn ìyáwó èrè ìyáwó ìṣìwọ̀n yẹn tán máa lò láti ṣorí burúkú yẹn ó possible kó wà ń bẹ because ó like gbogbo àwọn devilish and fetish nonsense yẹn. Yeah ìyá Wàsíù ó ní mo ń pè ní sin mo fẹ́ interview ẹ̀ àwọn tó interview wa mo ti ní àwọn ìlọ́tọ̀ fiṣẹ́ tó yẹ kí n ṣe mo kàn fẹ́ bọ́ọ̀gẹ̀ mo kàn fẹ́ wò pé let me interview wa pé ọ̀rọ̀ tí mo sọ báyìí pé mo sọ báyìí báyìí o pé ọmọ because bó ṣe ti wá yẹn kò sí ẹni tẹ̀sẹ̀ mi bá rí ìyá Wàsíù ní sọ̀rọ̀ àǹtí mi she is coming to fulfil one mission again okay mo sọ pé ọmọ tó fẹ́ prince nígbà tẹ́mi marry òdì èyí tó ń bá ní problem èmi á máa gbà sílẹ̀ ó máa fẹ́ just me o mi ò sọ pé kó wá close mọ́ mi o but some people dey believe that all these nonsense people wọ́n máa believe pé wọ́n ń lọ́gbọ́n ju ẹlòmíì lọ wọn ò gbọ́n tó mi tọ́ bá gbọ́n kò gbọ́n tó mi ọ̀dẹ ní nà án ó ti yé bẹ́ẹ̀ yẹn ọ̀dẹ ní kò gbọ́n tó mi òun ni mo sọ pé ó fẹ́ lẹ́ṣọ́ ẹ̀ lè gang mi ọ̀wọ́ ẹ̀ lè dẹnu mi òun ni mo sọ nísìnyí mo ń pè ní kémìdé gẹ̀ẹ́sì yóò yálà ìyá yín lórí bíbá ẹni mo ti sọ̀rọ̀ mo ti pé mo ti pé àánú olúwa pọ̀ òjò bó ṣe mọ̀yàn tó tó wà is a popular man mo pe lórí bíbá pé ṣé rọ́ mo pa bóòtọ́ mi ò parọ́ tí má dẹ̀ sọ̀rọ̀ tó bá hàn tìyín tó bá tọ́ ẹ bá sọ pé big man ni i'm a big big woman on my own big woman ni mi torí bọ́n ṣe wà yẹn mi ò jẹ owó ìyàwó sí rí òun máa ti jẹ owó mi rí dáadáa ní ìjẹ owó ẹ̀rí ó lè yàwá sí òsó oúnjẹ ń lérí ó délé yàwá sí òrí kó bó oúnjẹ tó bá wálé mi a máa so oúnjẹ ó máa jẹ mi ò jẹun mi ò jẹ epo ẹ̀mí ìjátá ẹ̀rí tí má fẹ́ re epo dísù tó máa ń ṣe bọ́ńkì àwọn tó ń gbé epo tà tó bá ti fẹ́ repo tí àwa sí ò bá fẹ́ re tó bá ní epo tí máa fẹ́ lọ repo ní tọ́kì nígbà tí epo bá scarce so ti yẹ mẹ́yẹn tí wọ́n bá fẹ́ lọ repo ó máa lóun ò ni torí pé kò ní fẹ́ dín owó fún mi ó máa ní òun òṣìkìní òun ò ní ní ìgbà tó fẹ́ chairman ẹ̀pẹ́ lókù gọ́ọ̀mẹ̀tà rẹ kó tó kó káàrẹ̀ tó kó tó ṣòfò àmì kó tó kó tó pàdánù sílè kan ó máa ń gba contract ní ẹ̀pẹ́ lókù gọ́ọ̀mẹ̀tà a anti anti àǹtí ló máa ń pè mí kó ń pè mí ní orúkọ ìyá wàsíù lèmi máa ń pè go, ẹ̀yẹn mi gan kọ́lọ́run tẹ̀sán fẹ́fẹ́ rẹ̀ mí fi yọ ọ́ pọ́mọ ẹ̀kú o ẹ̀rẹ̀rẹ̀ tó torí ẹ̀kẹ́ ṣe kàfé mi tẹ́ bá ṣe o ejò ni àgékù ejò tó ń ṣòro ni you don't know anything bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé mo sọ̀rọ̀ àjálẹ̀ lẹ́nu dọ́mẹ́ta ó máa wà nínú àwọn orí burúkú tó ń ṣe yẹn bẹ́ẹ̀ ni mo sọ níbi ọ̀nà tọ́kì ó máa wà mẹ́ẹ̀ each time tá a bá ń bọ̀ látẹ̀kọ́ báyìí ó máa yà èyí tó ń pè ní sàyẹ̀mí ìwáìdì yẹn ya sodo wa ya wà yà wá sí tí mo dẹ̀ mọ́ ó máa kíra báyìí ó máa ṣèkì ó máa bọ́lẹ̀ ó máa lọ bá sọ máa ní yà wá sí ẹ̀pẹ̀lẹ̀ àǹtí gbogbo òṣì tó ń ṣe yẹn mo mọ̀ pé ó máa wà ń bẹ̀ òun náà nígbà tí mo dé ẹ̀pẹ́ mi ò mọ́lé babaláwo mi o mọ́ anywhere òun ló sọ fún mi kántí gbogbo wọn máa sọ fún ẹ ní tẹ bá ti ń wọ ọmọ báyìí wọn ò ṣoògùn bẹ́ẹ̀ náà lo máa lọ tẹ inú yíwò náà Ọlọ́run ló yọ mi tó bá jẹ ẹsìn ọba fi mi ṣoògùn owó yà wá sí ó wá wèé pé wá dó sábẹ́ platform máa kọ́mẹ́ntì ọmọ ẹ̀pẹ́ kìnnìkan kìnnìkan má wà wọn ò lè fi ẹ́ wọn ò lè fi ẹ́ mà ti page mi ó gbọ́ sọ wá wèé pé wà lórí page òní lè sọ lójú ẹ̀mí ti wá mo gẹṣin lọ mo bá ọjọ́ tó lọ sọ fún tó lọ sọ fún bọ̀dá wálé tó sọ fún tí tó lọ sọ fún sàmọ́ mi àgòrò tágòrò ó pe bọ̀dá wálé tí wọ́n rojọ́ mi tí mi ò ṣe tán ní èmi ń kọ́ ni mo jẹ́ kó dádélé ni wọ́n ń biṣẹ́ o tí ọ̀dẹ̀ ń ṣe mi ó ti pẹ́ tó ti wà lẹ́yìn mi yá wá sí o máa kàbùkù nísìn mo mọ̀ pé your phone is ringing pick it let me ask you gbogbo nǹkan tí mo lọ ti ṣe lórí live nígbà tí mo ṣe kí n bèrè ń bìbà pé ṣé rọ ni àbó you mad ni ẹ má ẹ má anybody ò lè gàǹgè you cannot use that to stop me ó ti yé you cannot use that To bá wù yín kẹsàn pé níbi ìbàkan kan frustrate ẹ ẹ má tẹ̀ jẹ́ kóró ọ̀nà tó mi ń gbà wọnú àgbọn kò sẹ́ni tó yé mi ò jalè mi ò dẹ̀ ní ṣe burúkú when it is dead láti wá sí nàìjíríà ẹ kò sí yàrá yẹn tó lè dá mi dúró lọ́jọ́ tó bá ti kú ti máa ti máa wá ẹni tó bá ní má ni mi ò ní dé write it down ẹ̀yin olórí burúkú olòṣì you are not my friend and you can never be and i'm not looking for friend èmi ò fẹ́ gbogbo àwọn tó máa kàn kó gbogbo òṣì jágbàjàgbà tẹ́ máa wo òṣì nígbà yẹn tẹ́po bá wọ́n gbogbo nǹkan tí máa ń rà ní kò ní ta fún ẹ òun ló máa rojọ́ sàláwọ́ àbẹ̀ní òun ló máa rojọ́ gbá ló máa rojọ́ àwo ìgbà tí mi ò tí ì mọ̀ pé sàláwọ́ àbẹ̀ní alájà yẹn kò tí ì kọ́lé òun ló sọ torí òun àti ẹ̀gbọ́n sàláwọ́ àbẹ̀ní wọ́n jọ ń rìn ìyá kẹ́mi wọ́n gbogbo ní kọ́tọ́ kí wọ́n jọjọ wà ní sàláwọ́ ò tí ì o níkọ̀ọ̀kì nìkan òun dẹ̀ ti kọ́lé ńgbà yẹn you are too you are too evil ètò wa ṣe nígbà tí mo bí ọmọ tó máa gbé ìwọ ló máa wọlé wá tó máa ṣe bí ẹni kí mi ló máa gbẹ́jọ́ mi lọ fún prince ọmọ tó ṣe lọ́dọ̀ ẹ ọmọ tó ṣe lọ́dẹ̀ tó jẹ́ ọmọ ọmọ eh, obìnrin tó tepo yẹn ló gbé fún prince tó fẹ́ títí dòní abó ya wèrè ní ya Wàsíù mo ti ti mo ti lọ bá ya Wàsíù ọjọ́ tí mo kúrò ní lọ́dọ̀ bọ̀dá wálé ńjọ́ nǹkan parọ́ mọ́ mi mo ti lọ bá ya Wàsíù nílé mi ò bá lé ni mo wọ mọ́tò lọ mo gbé mọ́tò èmi mo drive ọmọ mi kékeré ó wà ní kòkó mọ́ ẹ̀ mo drive lọ sílé ẹ̀gbà tó ń sọ fún mi tó máa máa rojọ́ mi kiri àti pé mo mọ̀ ẹ́ rí ni èmi mo dàwọ́ àtàgòrò rú ni àbọ̀ ya wèrè ni olórí burúkú ni yín ni tẹ́ bá gbẹ̀yẹ àti ìwà burúkú yín ẹ kó dànù ẹ kó àwọn tẹ̀ tí mú múra nǹkan kó egun tó so májálẹ̀ nǹkan kó tẹ̀ gbúdọ̀ sí àtàwọn tẹ̀ rẹ̀ pé mo lè mú nínú ilé mi ẹ̀yin olórí burúkú táyé yín bá ti bàjẹ́ báyìí ẹ má máa wáyé àwọn tó má máa bàjẹ́ pẹ̀lú ayé yín ni èmi mo bá yé ẹ̀jẹ̀ ni olórí burúkú. disconnect yourself away from my platform you think that because you're under my platform you be saying that uh, eh, Adebukola eh, akinikan you are not my friend you are not my friend kí criminal fẹ́ máa jọ́ rẹ̀ mi fún yẹ criminal gbogbo àwọn tó ń tepo ní tọ́kì náà gbogbo àwọn tó ń bọ̀ látẹ̀kọ́ yẹn wọ́n máa pàtì tọ́kì ni wọ́n máa oríṣiríṣi nǹkan ló ń ṣe owó ẹ̀jẹ̀ lówó yín orí burúkú tẹ́ fi lówó lẹ́ máa rò pé èèyàn fi ṣe ẹ má máa gbógun tìyàn you are not my friend okay kó sì dànù ti gbó wọn ọ̀nà ẹ̀ ń sìn o gbọ́ mo pè yẹn jẹ́ tún pè é sìn jẹ́ tún pè ẹ́ mo ló gbé ọmọ ọ̀dọ́ ẹ tẹ́mi máa ń fún lówó tí máa rán sí mi torí kí n máa bẹ tọ́jú nínú gọ́ọ̀mẹ̀ kọlẹ̀ tí mo ń tọ́jú olóògbé fún prince tó fẹ́ ó dẹ̀ mama máa wálé mi èmi àti ẹ lọ́jọ́jọ́ wọṣọ lọ́jọ́ tí mo bí ni mo bí Adébùkọ́lá ọmọ àti ẹ àtàwọn kọ́sítọ̀mà èmi àti ẹ òun ló sọ fún mi àǹtí a máa jọ wọṣọ ni o anybody ò gbúdọ̀ bá wa wọṣọ yẹn mo ni mo ti gbọ́ Iya obìnrin kan báyìí ìyá kìíní ló rọgbé lèsì yẹn wá lẹ́kọ̀ọ́ yẹ́lò báyìí ni lọ́jọ́ tí mo ń ṣe lémi ọmọ mi àwọn èèyàn dẹ̀ sọ fún mi níjọ́ yẹn náà bàbá ọmọ mi sọ pé àbàbá tó bí bàbá ọmọ wọn sọ pé ká má pèlére òun ló sọ pé ká pa pèlére òun ló sọ pé ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí ó máa dúró tì ẹ́ á máa ṣí ẹ́ ń gbogbo bàyẹn gẹ̀dẹ̀ mi ò tí ì wípé ọ̀dọ̀ ẹ̀ ni òun ló fún òun ló sẹ̀tì inú ilé mi náà sínú géèmù ọmọ tí ó tó gbé sọ́dọ̀ mi tẹ̀mí tọ́jú yẹn ló gbé fún prince tó jẹ́ ìyàwó prince títí lè ní ó tún ní god tó gbé mo sọ̀rọ̀ ẹ mo tún sọ̀rọ̀ àjálẹ̀ ó tún wá ní god wọ́n máa ní kó wá màdì kò ní dáa fún ẹ̀yà wàsíù ó ní ṣan tó dáa jẹ ó ní ṣan tó dáa jẹ wọ́n ni mo sẹ́pọ̀ fẹ́ ẹlẹ́sọ̀ yẹn ìkẹ́lẹ́pẹ̀lẹ̀ gang mi nàbáyé yín ò ní dáa ní alájàlẹ̀ group kò ní yẹ jáde wá bóyá mo jowó ẹ̀rí ìyá tó yìnyín ó lọ Sunday ẹ ìyá tó yìí ti kú ẹsẹ̀ yẹn yọ lẹ́nu torí ẹsẹ̀ yẹn ó ní bólẹ̀gì olórí burúkú tó pé mo Sunday kan tí mo sọ ká àbí mo ní bólẹ̀gì ẹ̀bẹ́ mi mo sọ mi ò ní bólẹ̀gì ẹsẹ̀ wà sí òlòkè kẹ́kọ́ ṣìlànà sí gbó mi ní bólẹ̀gì olójú rírin kù ojú yín kù ìka ti pọ̀ ju gbogbo yín lórí kù ẹ máa sọkọ̀ rẹ ta ni ẹ sọ̀rẹ́ mi nígbà yẹn náà tó kàn rí mi pé mò ń gbé mọ́tò mò ń tòwò mo fáìn mo ṣe o fẹ́ máa fẹ̀mí gba star ògùn dẹ̀ ló fi ń gbé gbogbo ọkùnrin o fẹ́ kí lorúkọ ẹ̀ bó ṣe wà yẹn ọkùnrin máa ń bò ní pati ni ó fẹ́ ṣàmà nẹ̀pẹ́ nígbà tó fẹ́ dojú ẹ̀ mbẹ́ ẹ̀lẹ̀ níjọ́ náà tó kó tí ṣàmà nẹ̀pẹ́ lọ wọ́n lọ kọ́ ọmọ oṣù wa tó gbé ìyà ìyàwó wo ni ààrẹ fẹ́ ń jọ yẹn náà ó fẹ́ ọmọ ọ̀rẹ́ bọ́lá ọ̀rẹ́ bọ́lá ti ìjà òdọ́là fẹ́ kan ìjà òdọ́là fẹ́ kan ìwọ náà ààrẹ náà fẹ́ kan àti ta ló tún fẹ́ kẹta náà ìkan nínú wọn náà ó fẹ́ wọ́n wá ń jojú ẹ̀ máa wò pé àwọn eléyìí fẹ́ máa jojú ẹ̀ mo ní kò níṣó síbẹ̀ máa máa gbèjà ìwà máa fẹ́ ṣorí burúkú fèmí àbó ya wèrè ni ó ya wèrè ni ìyá wa sí ọmọ wá sọ́dà platform pẹ̀lú ojú tó ti ń kó ojú burúkú yẹn wàá máa kọ́mẹ̀tì lábẹ́ ọmọ ẹ̀pẹ́ ni you are not my friend kó kó ṣìlànà sí gbó ìkànnì ẹ you only getting close to people to use people's glory to use people's fame to use people's platform èmi ló fẹ́ máa lò bí tọjọ́ yẹn má tẹ́ sójú ẹ̀ mọ́ yìí dẹ́ ni tó mọ̀ pé send message mi lánàá pé àǹtí orí message mi orí pé mi ò dá ẹ lóhùn ìgbà tí mo pè é yẹn oní mo rí orí miss call mi mo wà lórí láìsà tì ní mo fẹ́ gbé sórí láìsà kó má kọ́ọ̀tì káwọn èèyàn mọ̀ ṣẹ́ra mo pamọ́ eh. ìwọ ni mo tún pè mo tẹ láìsà tì ní tí mo fẹ́ forúkọ ẹ ṣe mi ì forúkọ ẹ ṣe mo mọ̀ to ba bá ti rí orúkọ ẹ o ma má fẹ́ gbé bọ́ mo ti pẹ̀ sọ ògbé gbé let me call again ẹ̀yà wèrè ni wọ́n máa ní ẹ ó ń ba orúkọ wọn jẹ́ ó ń ní kílẹ̀ mú wọn ó ń ba orúkọ wọn jẹ́ ó ń pùtù wọn tẹ̀ tó bá ti láyà ẹni tó bá ti ní mo borúkọ ń jẹ́ àti ẹ gbogbo yín call me on live chat kó pè wọlé kí wà lórí live chat kó pè mí wọlé I give you number I can give you this number tolúwa ni mí I want to have your this your number and then we give you another number okay I want to have this your number I will drop my number here call me when I'm on the live chat if I'm talking about you. if I lie against you call me don't send somebody to call me you yourself tí bá ti dárúkọ ẹ pé rọ́ọ̀mù pamọ́ ẹ kọ́ mi pé bọ́lá irọ́ ló pa o láyé bàjẹ́. hello. Sorry, but Bosch Revolution does not recognize. Bá mi pé again. ó wá máa torí Facebook mi ni ó wá máa torí Facebook mi àbí pé èèyàn gidi kan ni gbogbo mọ́tò tó ń ṣubú ní tó máa lọ ní gbogbo ọ̀nà tọ́kì yẹn ó wà náà àwọn tó máa sanwó fún gbogbo ọ̀nà tó máa lọ máa gbẹ́ títì tó máa máa jẹ́ kí mọ́tò ṣubú lọ́nà tọ́kì àwọn criminal I don't know you I don't know criminals I don't know criminals lórí burúkú ni ni ọmọ máa kúrọ́ mọ́ mi kiri ni mi ìdẹ̀ mọ́rí mi ò ń ṣe pé bóyá mo mọ́rí ó kàn rí mi ń jọyìn tí mo lọ sọ́fíìsì àgòrò ni torí pé wọ́n fún àgòrò ń gbà yẹn àgòrò wá sọ pé ó shit ó lọ ń shit pẹ̀lú bàbá ṣọ́ọ̀ṣì kan báyìí tán ló ní kérúbà ń sera fún church bàbá àgòrò lòun ò fẹ́ mọ́ ó wá bẹ̀rẹ̀ sí bẹ̀ mí kí bá ń bẹ bẹ bẹ àgòrò ọ̀gá mi o kí bá ń bẹ o kí bá ń bẹ bó dẹ̀ ń bà bẹ ìyẹn dẹ̀ sọ pé òun ò lè fẹ́ mọ́ ó dẹ̀ ṣàlàyé fún mi pé ó lóyún ó wá lọ ó gbé ó sọ pé òun àbógbọ́ pé mo fágòrò rí ni èmi ò ń ṣe oníyanu bíi titi yìí náà. ṣe rí pé wọ́n kọ̀ tiẹ̀ ni. ṣe ni pé wọ́n kọ̀ tiẹ̀ ni yẹ́ n pè lẹ́ǹkan sí i. Kuma wọ́n sọ pé kẹ́ má gbé fóònù lọ sí school I will collect your your sim I will give you this sim I will put this sim here okay I will give you so you recharge this sim to me. You recharge látijọ́ yìí so I will be using this and place the number here. kò gbé kọ́ kò gbé kò tí sùn ó máa rí because lóru tí mọ́tò bá kọjá wọ́n máa ra bọ́ńkìrì ni wọ́n ṣe bọ́ńkìrì ni wọ́n ṣe iṣẹ́ bọ́ńkìrì látọjọ́ tán ti ní wọ́n ṣí Dangote kìíní yẹn báyìí ọjọ́ yẹn ló pè mí àmì mo ṣe ń sọ̀rọ̀ yẹn náà ló sọ fún mi ẹ gbogbo bí tí mo sọ pé ẹ kìíní kan ẹ kìíní kan yẹn tíbi tán bá ti kọjá tọ́kì bíi bíríìjì yẹn tó máa kọjá tí ó tọ́kì tí mo júwe ńgbà yẹn pé tó máa kọjá bẹ̀ ẹ gbogbo ẹ̀ ní sójà síra kò sí kankan gbogbo àwọn tó ń sapamọ́ síbẹ̀ yẹn tó máa àwọn tó máa lọ ń ṣe kankan nínú ilé wọn ò ṣe kankan bẹ̀ ó ń tà láti sọ fún mi káwọn ọlọ́pàá má bàa lọ bẹ̀ wọ́n lò kó wá set mi àmì kó wá kéè mi down so that bá ti ń bá mi sọ màmá wò mí nílé ìsọ̀rọ̀ ẹ̀ ah you think I dey fear you go you read it you go damn since I dey fear you abi I I dey fear face ni if I know you are my platform I talk about you I'm not going to be moved you are my friend tó bá wà lójú mi face to face but talk about you ní tó bá ṣe ni tí bá purọ́ mọ́ ẹ kó sọ pé mo purọ́ mọ́ ẹ níta fún yàrá ìjà gbogbo yín ẹ ṣí ni níjọ́ yẹn náà bó ṣe kọ́kọ́ pé mi ẹ mọ́mì nǹkan gbà tí mi ò pé mọ́mì yẹn ni o wọ́n ti máa prognose ìyá àti ẹ̀ tó fi kú kò fún ìyá ẹ̀ lóúnjẹ ìyá Wàsíù ìyá ẹ̀yẹn kó má fẹjọ́ sùn ni ó má má ni gbogbo àwọn àbúrò ẹ̀ má má ni wọ́n lọ gbogbo ògo wọn gbogbo wọn pátá wọ́n má má fẹjọ́ ẹgbẹ́ ìkan báyìí wọ́n máa sọ pé ó bá yá àwọn jẹ́ ó bá yá àwọn jẹ́ ó gbogbo inú ilé tó máa ṣògùn ká gbogbo wọn ni èmi wà diabolic bíi tiẹ̀ ni kò sí anytime tó bá ti ràn wá báyìí ó ní mission tó fẹ́ wá ṣe ni ó yá wèrè ni ọ̀fẹ́ ọ̀tà náà ó ṣọ̀rẹ́ mi o ó jù mí lọ nàá àǹtí àǹtí ló máa ń pè mí torí pé èmi tó pọ̀ máa ń lò mí lọ pàtó pé orí pé mo ṣe rí ni pátí wo lèmi lò wọ̀rí lọ rí ó ṣe lò nàá láìpẹ́ kéwọn sọ pé mo fẹ́ lọ pàtí màá wá pè wọ yàwá sí ìsúlẹ̀ ni. ó ń ṣọ̀rẹ́ mi èmi kàn máa ń pọ́nlé ni pé máa ojú ọ̀rẹ́ mi ṣebí bí mo ṣe mọ̀ ẹ́ nìyẹn mo lọ sọ́fíìsì àgòrò dẹ̀ bá mi lọ́dọ̀ àgòrò àti ẹ bá mi bàgòrò ẹ bá mi bàgòrò ẹ bá mi bàgòrò ẹ kìnìkan kìnìkan àgòrò fòun sílẹ̀ àgòrò dẹ̀ ṣàlàyé fún mi pé kí n wọlé tó wà níwájú ilé tó kọ́ stock yẹn pé òun lòún kọ́ ilé ọ́fíìsì yẹn ó ń torí ẹ̀ ló ń ṣe kọ́ ó ló dẹ̀bẹ̀ sí ń play lórí intelligent òun ó ń fẹ́ òun ó ń fẹ́ bàbá ṣọ́ọ̀ṣì ó fẹ́ gbogbo èèyàn kiri ó wá lóun lóyún ó lóun ò lè fẹ́ mo dẹ̀ sọ lẹ́tà náà lẹ́sẹ̀kẹsẹ̀ náà bó ṣe lóun fẹ́ mọ́ o ti rí ààrẹ pẹ̀lú Balókè o ti fẹ́ ààrẹ fífẹ́ tí èbò tí Israel tó bá ti tún fẹ́ ààrẹ tí gbogbo nǹkan bá ti dàrú àtúpà fẹ́ padà sọ́dọ̀ àgòrò títí dọ̀là ó ń ṣe ìyàwó lọ́dọ̀ àgòrò òun ni mo rí o lè lọ́kọ méjì kò sóhun tó burú o lè láya méjì kò sóhun tó burú obìnrin bá lọ́kọ méjì ó daṣẹ́wó ìyá Wàsíù mo rí o lè lọ́kọ mẹ́rin at the same time gbogbo bó ṣe ń ṣe yẹn náà ló máa ṣe ìyàwó ìṣe ìyàwó ló máa ṣe pa iná kiri yẹn iná pẹpẹ súpù yẹn iṣẹ́ ìyàwó ló mọ́ máa ṣe nílé àgòrò ẹ lọ bèrè bóyá irọ́ mo pa. àmì mo bá yín ṣe bọ́ǹkì ni mi bá yín ṣe òṣì náà ibi tí mo ti mọ̀ ẹ́ nìyà àbí ọ̀rọ̀ ọ̀dọ̀ àgbòrò kọ́ ni níbi tí mo ti ra mọ́tò tí mo ti ń ṣe nǹkan tí mo ṣe ṣé mo mọ̀ ẹ́ rí mo bẹ́ẹ̀ lọ ni ibù gan nígbà yẹn tépo bá wọ́n tí bá sọ pé mo fẹ́ ra dísù nígbà tépo wọ́n tí dísù wà tí tí dísù bá wọ́n torí pé àwọn máa ní bọ́ọ̀kì kò sí pé bó ṣe wọ́n nàìjíríà àwọn máa ní epo lépo tó ń jí gbogbo àwọn tó ń jalè láti pọ́ọ̀tù tó máa lọ jí epo lépo àtàwọn haúsá yẹn àtàwọn fúlàní wọ̀nyẹn tó ń wa mọ́tò ṣe mọ̀ pé àwọn haúsá ló máa ń wa mọ́tò tírọ́ọ̀kì yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ tó bá ń lọ báyìí wọ́n máa dúró síbẹ̀ wọ́n máa já epo fún wọn ṣáà ni wọ́n lè ti já epo tó ń tà ní two two dollar wọ́n lè ta fún wọn ní fifty fifty cents wọ́n lè ta fún wọn sí fifty fifty cents wọ́n dẹ̀ sùn pẹ̀lú wọn wọ́n dẹ̀ fòbó wọn ṣe sàrà fún wọn èmi wà nù kíní ẹgbẹ́ yín ni ẹgbẹ́ òṣì ẹgbẹ́ burúkú tẹ́ ń ṣe yẹn tẹ́ kàn fẹ́ gbogbo ayé ẹ má ayé ọmọ yín bàjẹ́ kò kàn yín ayé ẹ báyé jẹ́ kò kàn yín ẹ kó sì lọ tí a dè fẹ́ yọ pé o máa tó abọ́ǹtì mi lórí bíbà mi lè sọ̀rọ̀ mọ́ mo kàn ń wọjọ́ tí ẹ pé mo pè lánàá you send me message I didn't answer I'm waiting for the appropriate time wàá kàn ṣe mistake mi ní sọ fún ẹ má ti máa bá ẹ sọ̀rọ̀ lórí lifestyle má kàn gbé ẹni àbúrò record yẹn láti wá play ẹ kò ní ṣe yẹn mo fẹ́ kó o sọ̀rọ̀ face to face is better than hundred letter níjọ́ tó pè mí tó bá mi sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mo mọ̀ sọ̀rọ̀ prince ni mo lọ́mọ tó tí prince fẹ́ lọ́dọ̀ yín mo lóun ló máa fẹ́ ń ṣe ó máa ti di òun náà máa ti ń bá sanwó olú ń ṣe ìpàdé òun àtàwọn ìyàwó sanwó olú ló máa jọ ń ṣe ìpàdé oní ẹ ẹ kíríkan ìbídùn àmì àbúrò ìbídùn kíríkan kìnìún dárúkọ ẹ̀ ṣé mo mo mo ṣe mi pé àbó rí pé mo rí pé mo regret ni ẹ máa tún wá dúró tìyàn tẹ bá ṣèkà fún yàn tó ẹ ní padà lẹ́yìn èèyàn ẹ máa tún dúró tìyàn bíi pé ẹ ní fẹ́ kó tẹ̀síwájú kò ní yẹ kò ní yẹ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún kò ní dá fún gbogbo yín tẹ́ ń ṣe àjálẹ̀ kò ní dá fún gbogbo yín tẹ́ wà lórí ọ̀rọ̀ mi tẹ́ lẹ́ẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ mi ikú burúkú lẹ máa kú tọmọtọmọ ẹ máa gbọ́mọgùn bí iṣu ẹ kó sí lọ́jọ́. ẹ kó sí dànù gbóyè ẹ̀kọ́ ń ṣe oríṣiríṣi ẹ̀kọ́ ń ṣe bí olórí burúkú kan ni kó sí lọ kọ́má yá báyìí wọ́n máa wọ́n máa gbẹ́ nìkan wá ẹni tí ò jẹun kaná máa gbé ẹ́ẹ́ inú ẹ̀ dùn ó ṣe báyìí ẹ kò ní dáa fún ìyá alájà gbogbo yín ó lè aláyé bàjẹ́ lè ṣe you are not my friend you are not my friend ní tó ṣẹlẹ̀ bóyá bóyá mo mọ̀ ẹ́ kọjá bẹ́ẹ̀ you are not my friend ìyá tóyìn tí bá fẹ́ lọ sí tọ́kì tí wọ́n fẹ́ lọ ra nǹkan ní ní ní tọ́kì ńgbà yẹn àbí tí mo fẹ́ repo ìyá tóyìn tó bá ti ní fúláwà ní à princess òun ní fúláwà tó bá ní kúlà mo sọ́ọ̀rì náà wọ́n máa màmá kówó mi lọ síbẹ̀ má dẹ̀ lọ màá kówó mi má lọ fira kúlà gbogbo nǹkan náà máa ní kán lọ máa jí kó wá fún wọn láti wọ́ọ̀fọ́ láti port authority wọ́n máa já fún wọn ní tọ́kì àmọ́ ah, gbàtí gbàtí ẹ eh, mọ̀ gbàtí plane ti já síbẹ̀ I don't want to talk kókó sì lọ tí a lè fẹ́ yìí ni ó wá bá mount mi pa sórí Facebook mi ba. a máa kí mi tí bá ti ń sọ̀rọ̀ a máa comment abẹ́ picture ọmọ mi ẹ pẹ́ lélẹ́yìí ta ló ń bá yín jà ẹṣẹ́ epo tẹ̀ rò pé ó wà mẹ́ṣẹ́ yìí lẹ ní ni wọ́n ti rà á lọ́wọ́ yín náà àwọn Amẹ́ríkà àwọn gbogbo ìlú káàkiri ló máa bá wọn dòwò pọ̀ àti Canada gan ṣẹ́yìn lẹ lè po ni yàtọ̀ sí ètò máa jí kó ń wọ́n máa jí ni èyí tó bá ti jí kọ́ran máa kó fún yín èyí tó bá ti jí ni tó bá ti jí èyí tó bá ti lọ jí epo gbogbo tó bá ti ń lọ kán lukọ́ máa jí epo tó bá rọ tó bá jẹ gbogbo drum tó bá kún wọ́n á ti yọ bí drum mẹ́fà wọ́n á tà fún ọ ní ṣipéṣipé wọ́n máa fìyẹn kọ́lé wèrè kan ojú wọn àrùn kúrúkú màá sọ pé you are not my friend o oh, please and stop pointing at my daughter that ọmọ ẹ̀pẹ́ kan ọmọ ọlọ́run lọmọ mi ọmọ jésù ni àti gbẹ́sẹ̀ àti tèṣù mọ́lẹ̀ bá ṣe wà yìí ọmọ jésù lọmọ mi o olórí burúkú ẹ̀yin alájàlẹ̀ òfò lẹ́ máa ṣe tán bá ti bí ìyá yín kú ẹ bá ti ṣe nǹkan ẹ má máa sọ pé ẹ má máa bẹ̀rù mọ́ pẹ́ẹ̀ ṣe ó ti yé yín ẹ̀yìn tẹ́ bá ti ṣe nǹkan má máa sẹ́pẹ̀ ṣe mọ́ yàwá sí ó pé mo pẹ́ ń sìn ó rí pé tó bá ti wá ń comment abẹ́ platform tó wá fún mi ní fóònù ẹ̀pẹ́ gbogbo bẹ̀rẹ̀ náà ti rà kò sílẹ̀ mọ́lẹ́pẹ́ kò sílẹ̀ mọ́lẹ́pẹ́ báwo èmi nílẹ̀ lẹ́pẹ́ mo nílẹ̀ káàkiri ń gbogbo bẹ̀rẹ̀ á ní máa sọ pé kinní kan lórí burúkú ni tó bá mi pè wò bóyá ó máa gbé dísàmàrà bó ṣe parọ́ mọ́ mi ń gbà yẹn náà lọ́dọ̀ bàbá lọ́dọ̀ bọ̀dá wálé nìyẹn a máa parọ́ mọ́ mi kiri irú àdèmà lòun ọ̀rẹ́ mi you are not my friend mo mọ̀ ẹ́rì ni ẹ̀kọ́ máa ń yẹ amúnibú ni ara àwọn tí wọ́n amọ̀ níjẹ̀bù tó máa ń jẹ́ kórí tẹ èèyàn máa máa regret irú bọ̀dá wálé ń sìn mi ò sọ pé èèyàn gidi ni wọn bọ̀ wọ́n ń ṣe èèyàn burúkú sí mi ẹ̀yin tá a máa mọ̀ tó nígbà yẹn ṣé ẹjẹ ń sọ bó ṣe bí mo ṣe mọ̀ ni mo sọ yẹn mo lọ sí ọ̀dọ̀ dẹ ọ̀dọ̀ ọ̀dọ̀ àgòrò ni so wá rí mi lọ́dọ̀ àgòrò wọn àtàgòrò dẹ̀ ń jà ń gbà yẹn so wá ní à àǹtí pé ìyàwó ọkọ òun ni bọ̀ tí wọ́n jà wọ́n ṣà ń bá wọn wọ́n ṣe máa bá wọn bẹ̀bẹ̀ wọ́n máa ní kán lọ máa wá gbogbo èèyàn tó lè bá wọn bẹ̀bẹ̀ ńgbà yẹn wọ́n wá ní àgòrò close mọ́ mi tó máa rajà lọ́wọ́ àgòrò dẹ̀ máa ń respect àwọn tó bá rajà lọ́wọ́ tó máa kó wá so I was talking to Agoro over and Agoro denied. Hello? Hello? Okay. Oh, yeah. bá ń gbé mọ́mọ́ kan wá ṣé o lè gbé ó máa gbóná o. kò gbé tó bá dìdájí sí ó rí ìgbì o wọn kò ń pa fóònù o torí táwọn oníbọ́ńkì àwọn tó máa ń dágbólu tó bá pè kò ń pa fóònù o. Can you carry it? You can use that to carry it. Me there. You carry it? Oh, be about to fẹ́ gbé gun. Be careful. Careful. Wow. I think I have small spoon here. o ti gba náà pepper soup yẹn. yes but try this one for me this one i want to check it if it's wow it looks. Hmm. of what? Oh, could you know, jiná Could you know? Could you know? Could you know? jiná eléyìí náà ó sì ní it's not done kò jiná. Mm-hmm. Yeah. ṣe rí evil people yẹn tó bá ti kọ́kọ́ rí ẹ tó bá fẹ́ ṣèkà fún ẹ gbogbo àwọn ará ilé ẹ̀ náà máa get involved into that kò lè rí mi báyìí àǹtí mọ́mì nǹkan o àǹtí mọ́mì nǹkan o mi ìdẹ́ ń bèrè mọ́mì tẹ̀ mọ́mì tẹ̀ tí bá kàn kọjá ń bọ̀ wọ́n ní mọ́mì wọn ti kú mọ́mì ẹ̀ máa máa fẹjọ́ sùn ni kò fún wọn àtàwọn àbúrò ẹ̀ gbogbo wọn ní tèmi ṣe fáwọn ẹbí tèmi ṣóun lè ṣe rẹ̀ bẹ́ẹ̀ sì kò lẹ́yìn ló lè fẹ́. kò sẹ́ni tí ò lè fẹ́ ó fẹ́ bọ̀dá Túndé gbà kan bọ̀dá kókó bìlú pẹ̀lú ọmọ ẹ̀ ó tún gbọ́ ọmọ ẹ̀ fún àdíjá láyé bàjẹ́ rógbòprógbò. kí ni àjẹfẹ́ ọ̀rọ̀ fún yín ẹ̀ kò ní dá fún yín èèyàn gidi wà ń jẹ̀bù ẹ̀yin olórí burúkú ilẹ̀ kò bà Ìjẹ̀bú jẹ́ èèyàn oníṣẹ̀yìn kò ní ròyìn ẹ̀ máa gbógun tì í. mo ṣe mọ̀ nìyẹn ó ní problem pẹ̀lú àgbòrò kò dẹ̀ tí mọ̀ mí gbà yẹn kò tí mọ̀ mí ngbà yẹn ó ní problem pẹ̀lú àgbòrò but èmi máa ń rajà lọ́jọ́ àgbòrò so wọ́n sọ pé anybody tó bá ti mọ̀ pé close magoro kó bá wọn sọ̀rọ̀ ó máa máa bá gbogbo ẹni bá ti sún magoro báyìí ló máa clinch mọ́ ìmẹ́ni tó bá sọ̀rọ̀ nígbà tó ti kó bá princess sọ̀rọ̀ pé máa bá bẹ̀bẹ̀ ó dẹ̀ wá sọ́dọ̀ mi tí bá ti wá ń kọjá tó ti mọ̀ pé mo ti gba tọ́ọ̀kì báyìí tí bá ti ń lọ sí ìjẹ́bóde ń gbà tí mo ti mọ̀ pé mo ń lọ ìjẹ́bóde iwájú tọ́ọ̀kì ni màá gbà kọjá màá lọ sí látòrí láti gọ́ọ̀mẹ̀ college mo ti mọ̀ so tí màá lọ gba ìpẹ́ kò ní yá tí bá ti gba tọ́ọ̀kì màá gba láti Kétu that's the gọ́ọ̀mẹ̀ college yẹn màá gba tọ́ọ̀kì so tí bá ti kọjá báyìí àǹtí àǹtí àǹtí lórí ẹ̀gbẹ́ títì náà máa wà alárùbọ̀ ni wọ́n àǹtí àǹtí àǹtí ó máa dá mi dúró bá ti mọ́tò mi lọ́kàn máa dá mi dúró máa dẹ̀ dúró bó lẹ́ ń lọ mò ń lọ sọ́dọ̀ ó lè má jọ dàgòrò nìkan bọ̀ tó dàmú fún mi máa rágòrò pọ́sì òkèrè wọn ó dẹ̀ ṣàlàyé fún mi níjọ́ yẹn bọ̀ tó tún wá ó wá get close to me torí pé àwọn aṣẹ́wó làwọn àwọn olóbò promo làwọn iṣẹ́ táwọn bá lè ṣe náà máa máa fi rù ẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn ṣe bá gbòòrò kẹnu sí mi ṣé mi èmi lè fẹ́ mi àgòrò kì í ṣe status mi àgòrò kì í ṣe level mi wọ́n kúrú mi ì fẹ́ ọkùnrin tó kúrú bíi sàgbé kì í ṣe pé mo bú wọn ẹ má bínú sáà o bàbá bàbá àgòrò mi ń fẹ́ wọn Me, oh, me. I don't go because of money to people I don't do that people just go àwọn ló máa ń rí èèyàn tó bá ti lówó báyìí ìbá jẹ́ standard ìbá má jẹ́ nǹkankan wọ́n ṣàfẹ́ wọ́n for my glory. I don't like that I don't do that Oh no, let me mi ò ń ṣe ìjẹ̀bú mi then she ṣe go òṣì yẹn wọ́n lè máa ṣe mi sọ pé òǹdó we don't do it ọmọ òǹdó tẹ bá rí tó bá ń ṣe bíi tó bá ń sùn kiri tó ń gbọkọ àbí tó ṣe oríṣiríṣi ó ti fẹ́ ó ti gbé ní other state dáadáa To ti cover ìwà bòbò mi i we don't say i don't think ondo state ẹ̀kan eh, gbọ́kọ kan máa sleep around it's a taboo in our system kì í ṣe it's a taboo. gbogbo ìgbà tó máa ń wù ń gbà yẹn náà mo máa ń sọ fún pípa àwùjọ ah, kan ó pè mí sí patí aláàjì kan wọ́n pè ní àmọ̀wó kọlà báyìí sẹ́rẹ̀kẹ̀ ẹ má bínú sáà o aláàjì yẹn ń ta táyà níjẹ̀bú òde lára àwọn olówó Ìjẹ̀bú Òde ni so àwọn olówó ló ń ṣe pátì yẹn jọ yẹn wọn bá máa pè wáyà wá sí ẹ ó máa ra aṣọ ṣáà ni ó máa lọ bẹ ló máa lọ kí gbogbo àwọn olówó yẹn just like bí àwọn ọmọ ní tíátà àtàwọn ọmọ sẹlẹbẹtì àwọn aṣẹ́wó ṣe máa ń ṣe bẹ̀sálẹ̀ tó máa ma ṣe. ló máa ẹka ẹpẹlẹ bọdà ẹpẹlẹ bọdà kò dẹ ó dẹ ń sọ ó ní èdè lẹ́nu náà ẹpẹlẹ bọdà ẹpẹlẹ bọdà ló máa ma kí wọn kiri ló máa ma kí gbogbo èèyàn njẹ́ ọkọ̀ báyìí ló ti ń kí wọn mo wá yín dọ́fíìsì yẹn alájà àmọ́ ló ń sọ òun wọ bá yín kiri kan mo délé báyìí mo sọ fún prince nípa ó mà yáṣẹ́wó gidi ló máa jẹ́ o ọlọ́run wọ èmi yẹn lẹ́nìkan máa pè mí i'm a decent woman ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ tí nǹkan tí mo sọ mi ò wá láti máa tú àṣẹ àbí láti máa fojú ẹ̀gbọ́lẹ̀ bọ́ títú tó pa fún mi nìyẹn prince tí mo sọ yẹn ẹni tí mo ṣe tó ṣe wedding fún mi ní MFM ọmọ tí ìyàwó tí ò ní tí bá ní mo fẹ́ rẹ̀ já ń tọ́jú tó ní ọmọ àbúrò ọ̀rẹ́ wa ní o ó ti bà ìyá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó kó máa tọ́jú ẹ̀ tí mo dẹ̀ ń tọ́jú ọmọ yẹn ó ní prince fẹ́ ó ní ìyàwó sí organize fún prince ìyàwó sí olótú wa ní god lámà sọ pé ọmọ ẹ̀pẹ́ lélẹ́yìí kò ní da fún yín ni ẹ ya wèrè ni ẹ má wàá kí sẹ́rú yín mo wá lórí platform mi abẹ́rẹ́ pé mo ti sọ̀rọ̀ yẹn mi nílé ìtọ́mọ iná bá lọ gbé wá ẹ̀ ń àti wàá ìdìbẹ̀ lọ gbé kò ní ta fẹ́fẹ́lẹ̀ ni afọ́jú àṣìírí kò ní ta fún gbogbo yín ni àbí òtún yàrá fẹ́ yìí ni kò ní dáa fún yín kò ní yẹ yín. jealousy ti pa wọn kú wọn jealous gan they jealous people Ni talking yẹn nígbà yẹn mo ṣáà máa wò wọ́n báyìí gbogbo ọ̀nà tọ́kùn wọn ní jẹ́ ó gbádùn àwọn tó ń ṣe bọ́ńkìrì ni ìyá wàsíù ìwà ń bẹ̀ majority of them ti kú ìyá wàsíù ló ìwà ń bẹ̀ tọ́kì yẹn bàbá ò lè rí yẹn kó o sọ pé mo anything ò lè rójú àyàwá sí kó o má sọ pé kiri pé eléyìí gbogbo nǹkan tó ń sọ fún irọ́ ni wọ́n pa you cannot see her face kó o sọ pé wà nírọ́ ni Auto Bola yẹn máa ń purọ́ jù ò lè rí all criminal don't have label the majority of problem you have in Nigeria they have no label tábà ti ń fún yín ní information ẹ̀yin tẹ́ bá lè ṣe nǹkan sí ẹ ṣe nǹkan sí gbogbo tọ́kì yẹn ọ̀nà yẹn ẹ mọ́pọ́ máa ń dànù ni epo mọ́tò ò lè kọjá mbẹ̀ ẹ máa rí pé wọ́n ṣe bẹ̀ yẹn á tún dànù wọn lálùjọ̀nù ló ń ṣe ọ̀nà yẹn títí títí ni kí lorúkọ ẹ o klm òun náà ṣe wọn lálùjọ̀nù ni àwọn ti tọ́kì àtàwọn gbogbo àwọn babalá ìyá wọn yẹn wọn ní àlùjọ̀nù ló wà ń bẹ̀ kán máa náwó làwọn gọ́ọ̀mẹ̀ntì bá náwó sí àlùjọ̀nù bẹ̀ àwọn ìyáwó èrè tó wà nínú igbó ní ọ̀nà bí táwọn sọ ta sọ pé mọ́lájà lẹ́yìn náà wọ́n máa ṣe kiri jáde ìwò ni wọ́n ń gbà lọ sókè ìwò wọ́n ṣe staircase báyìí tó ń gbà tó máa ṣe bíi pé wọ́n ń dẹmọ fún yín wọ́n lálùjọ̀nù ló ń da tọ́kì láàmú àbí ọmọ pa àwọn ni o torí wọ́n máa lọ gbẹ́bẹ̀ wọ́n sanwó wọ́n máa lọ gbẹ́bẹ̀ ni tó bá ti gbẹ tó bá yẹ tí tẹ́lẹ̀ bá ń kọjá lọ á dànù torí pé tó bá ti dànù bá gbogbo epo bẹ̀ ni wọ́n máa gbọ́n àwọn wẹ̀yà wà sí ìní ilé tó kọ́ ilé olè ni aṣọ tó wọ̀ àwọn ọmọ tó bí àwọn ọmọ jàgùdà owó jàgùdà náà fi tọ́ wọn èmi lẹ fẹ́ mọ́ èmi oṣù ọ̀rẹ́ yìí kó sì lọ wọ́n fẹ́ máa gba yìí lórí platform ọmọ ní àǹtí me am not your friend i am not your friend think i'm a fool because he, he greeted me and i say hey how are you wọ́n máa gbẹ́ gbogbo bẹ̀ yẹn ẹ lọ bèrè ṣé mo parọ́ nígbà tí àwọn èèyàn tó ní ó ń tú ọ̀nà tó kí yẹn ṣe ànàna yẹn ọ̀nà federal ni wọ́n bá ti ṣe wọ́n máa gbẹ ni tó bá ti gbé tẹ́ bá ti gbàkòrò dú tẹ́ ń bọ̀ látẹ̀kù yẹn tẹ́ gbàkòrò tẹ́ bá ti dé tọ̀kùn wọ́n lálùjọ náà bẹ̀ ló ń dà wọ́n láàmú ńgbà yẹn wọ́n máa ní wọ́n gbẹ́bọ àwọn ìyá wèrè tó máa lọ́n jáde nínú bẹ̀yẹn náà ìyá wàásù yìí kó tó di pé mo lọ sí patí sàláwà bẹ̀ni ló máa ẹ̀gbọ́n iṣẹ́ níyà sàláwà bẹ̀ni yẹn sì òun àti ìyá ìgbà tí ìyá sàláwà bẹ̀ni tí àwọn náà ní iṣu ló máa rojọ́ wọn ẹ ìyá kẹ́mi ìyá kẹ́mi mo mọ̀ pé ìyá yẹn fẹ́ babaláwo kan ṣe ẹ bẹ́ẹ̀ ni tíyẹn náà padà ọkọ wọn wà níbi gbogbo ọkọ wọn náà wà níbi ìsàlẹ̀ níbi ká tó dé ibi yẹn tó ń sàn but kọ́kọ́ wọn ò ṣẹ̀ mí mi mọ́kùnrin yẹn títí dèmi o mi ò mọ́ o wọ́n ti fẹ́ rí mi dẹ̀mọ́ bóyá wọn fẹ́ mọ́ a máa sọ̀rọ̀ wọn báyìí ni ẹjọ́ ẹlẹ́jọ́ níyà Wàsíù ni kó organize kó ba ayé èèyàn jẹ́ kó lọ́ga ẹ̀yin sàlábà kò máa ní kankan kò máa ní kankan ah, kò ní kankan kò kọ́lé kò ralẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe kò máa ní kankan àwọn ọ̀dẹ̀ ló wà lábẹ́ ẹ̀ tí wọ́n máa ba ayé ẹ̀ wọ́n máa dàníyàn láàmú kò máa lówó kò máa ní kankan kò máa ní kankan kò máa ní kankan ló bá máa sọ nípa sàlábà bẹ̀ mi ì tí ì fojú mi rí àlájá sàlábà gbẹ̀rẹ̀ ńgbà yẹn ẹ̀gbọ́n wọn ló kàn jẹ́ tá a máa ti ń lọ pati wọ́n máa wà ń bẹ̀ ìyá ti dàgbà ìyá tó máa going to seventy alájà sàláwá yìí sínú sixty àbí alájà sàláwá should be sixty so ẹ̀gbọ́n wọn àwọn ìyá alájà sàláwá jù mí lọ ẹ̀gbọ́n wọn jù mí lọ àwọn kẹ̀dẹ̀rẹ́ àwọn náà wọ́n máa jẹ́ bí sẹ́ẹ̀tì ìyá sàláwá bẹ̀ nìyẹn ẹ ti ọdún sáà sixty something ìyá wà sí wàá jẹ́ bọ́ gbogbo wa ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi gbogbo wọn máa ń pè mí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìyá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi

ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ò máyàn ṣọ̀rẹ́ lẹ́rù tá a mú tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ ayín mọ́ mi lọ́rùn kẹ́ máa sọ pé you are not my friend I don't make, I never make, make friend with criminal I never make friend with uh, uh, people that destroy people's life I don't know I don't gbogbo pàtí ẹ̀ ṣì kọ́kọ́ ń gbá mú mi tẹ́ ń gbá mú mi tẹ́ ń gbá mú mi yẹn mi ò tí mọ̀ yín dáadáa ni. ó máa kúrò nílé ó máa wá sílé mi tó bá lálejò báyìí woman tó bá lálejò tó ṣẹ̀ṣẹ̀ háì ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ rọ́kùnrin kan gbé ẹ kò lè máa kọjá ní ẹ̀kẹ́kọ̀ọ́ pé ẹ fẹ́ ẹ kọjá torí tó máa ti rí mi tí ò bá ti ń dapa jẹ́ ń yọjú ni ọlọ́kùnrin àti wá ti pé òun bọ̀ ó máa sáré bọ́ta ni because he doesn't want you to see any man tó ń bá gbé yẹn débi pé torí nǹkan tó lè ṣe fún ẹ ló máa rò pé wọ́n lè ṣe tóun ń ṣe fún yàn ló máa rò pé wọ́n fẹ́ ṣe fóun he snatch people's things he snatch people's husband very mean very wicked gbogbo ilé ológun tó wà gbogbo àgbègbè ah, àwọn e- ayé nìyẹn o ẹ jẹ́ má wá sí platform kì í ṣe irú yẹn má máa tọ́ka sọmọ mi mọ́ kábẹ́ ìyá wèrè ni òun náà ni mo ló fẹ́ ẹlẹ́ṣọ̀ ń jọ yẹn orí bíbá náà ni ta ló tiẹ̀ sọ fún mi náà pé ẹlẹ́ṣọ̀ ló ń fẹ́ sìn kó tó fọkọkùnrin lẹ́wọ̀ ti fẹ́ mi mi ti ìrú ẹ̀ rẹ̀ gbà tó jẹ́ pé irú ọ̀nà wọn máa pa fáwọn ọkùnrin wọn lè sọ pé ìyàwó ẹ̀ rèé o tó bá ti fi ayé òní lálùbáríkà o gbogbo nǹkan ẹ má máa ẹni ẹ ma náà máa lọ fẹ́ ni ọjọ́ tó lọ fẹ́ nígbà tó fi tó fi kí lorúkọ ẹ̀ sílẹ̀ ààrẹ tó fi sílẹ̀ ní ẹ̀pẹ́ ó sọ fún ó sọ fún mi báyìí ó ní àǹtí nígbà tí ààrẹ kó obìnrin wá tó wá fi dojú ẹ̀ lọ́jọ́ tó bímọ lọ́jọ́ no bọ́lá kọ́ ló bímọ ọ̀rẹ́ bọ́lá ọ̀rẹ́ bọ́lá ìjà ọ̀dọ̀ kí lórúkọ ẹ̀ tó bímọ fáàrẹ̀ táàrẹ̀ ń pariwo ààrẹ ò pé kógun má jẹ̀ pẹ́ ẹ jẹ́ àmì ààrẹ ò kógun má jẹ̀ pẹ́ ẹ jẹ́ àmì o òkè ọ̀ṣọ́ lógun ò gbọ́dọ̀ lọ ààrẹ wẹ̀ lódò tó gbọ́ ọmọge yọwọ́ ṣe ààrẹ wá ṣe lójú ẹ̀ńjọ́ yìí ó yẹ̀yẹ́ ó níwò ìyàwó mẹ́rin ló ní ó dárúkọ gbogbo wọn àti bọ́lá tó ń ṣe ìfẹ́ wáyọ̀ ìyàwó àti ìkó ń bẹ ah ẹsẹ̀ mi kọ́lẹ̀ báyìí níjọ́ náà kò pẹ́ kó jìnnà o ààrẹ ṣáà ní problem àwa ń lọ níjọ́ kan báyìí bẹ́ẹ̀ mi ṣe ń drive lọ sẹ́pẹ̀ lòun náà ń drive bọ̀ látẹ̀pẹ̀ èmi ń lọ sẹ́pẹ̀ òun drive padà sí tọ́kì ó bá pàdé mi níbi òkè ọ̀ṣọ́ báyìí níbi ilé kí lorúkọ ilé epo tó wà lókè ọ̀ṣọ́ yìí o ìmá kí lorúkọ ilé epo tó wà lókè ọ̀ṣọ́ yìí o ó ṣàpàdé mi bẹ́ẹ̀ la bá dúró òkè ọ̀ṣọ́ náà ni òkè ọ̀ṣọ́ náà ni ààrẹ kọ́lé sí ààrẹ ló ní gbogbo bẹ̀rẹ̀ ló kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ kọ́ state ńgbà ẹ̀ ló bá dá mi dúró ní ilé epo ẹ̀kọ́ ń park ló bá ní àǹtí ẹ̀ rí nǹkan tá ààrẹ ṣe ní ìjẹta tó ṣe lánàá yẹn mo ní mo rí i <sighs> afara a fi ẹnu fẹ́ra bí àbẹ̀bẹ̀ òun ti lọ sí òun lòún gbé lọ sífẹ̀ Ifẹ̀ kì í ṣe Ifẹ̀ wàrà kọ́ o kí dẹ̀ ṣe Ifẹ̀ tó wà ní ti ọ̀nìrìṣà Ìjẹ̀bú Ifẹ̀ lọ́dọ̀ ìyá kan ló wà lọ́nà ìwẹ̀ ó lóun ti lòun ti òun ti pè ìyá látànà òun dẹ̀ ti máa lọ sọ́dọ̀ ìyá ọ̀rẹ́ ìyá ìyá ọmọ ìyá yẹn tó ń jọ tó ń ná Dubai ọ̀rẹ́ òun ni òun ti lọ sọ́dọ̀ ìyá òun ló ń gbé lọ sí Ifẹ̀ tó fi jẹ gọ́vnọ̀ tọ́mí tó fi jẹ ààrẹ òun ló ń gbé jáde òun dẹ̀ máa méṣù ọ̀pọ̀ lọlẹ̀ ó lọlẹ̀ ó lọlẹ̀ àbí kò lọlẹ̀ ẹ̀yin náà nǹkan lẹ́yìn sáré lọlẹ̀ tó kú ṣókò òun náà ọmọ ẹ kú Wàsíù yẹn gbà tí Wàsíù kú báyìí kò lè sọ fún mi pé Wàsíù ti kú àwọn èèyàn mọ́ ọ́n tí má tó kọjá máa ní Adija báwo ni Wàsíù Wàsíù kọ́ alówà ó ní ọmọ Wàsíù rẹ mo ní àwọn báwo ni ọmọ Wàsíù Wàsíù nǹkan olólọ jẹ̀bóde bí mo ṣe kúrò mẹ́wọ̀n ni jẹ̀bóde wo ló lọ wọ́n ní Wàsíù ti kú láti bí three years àti pé àmà ti fẹ́ pé bí ten years nísìn àbí eleven tí Wàsíù ti kú àbí ten years ṣá wọ́n ló ti kú tipẹ́ á lè máa sọ fún mi pé tí n bá dẹ̀ béèrè a máa ní olóyè ẹ̀jẹ̀ kò lè sọ fún mi ẹ ti understand kò ṣe pé wọ́n pa yẹn accident ló pa Wàsíù accident Wàsíù yẹn ó ní accident báyìí ni ṣó ti yẹ yín ó ní accident because iṣẹ́kíṣẹ́ náà máa ti ṣe fáwọn ọmọ ọlọ́mọ mi ò fi yọ ọ́ torí àwọn èèyàn òfò náà wọ́n máa kó bá àwọn ọmọ wọn gbà mí èmi ò ṣe burúkú fáwọn èèyàn màá jáde ń sìn màá màá ṣe eré dáadáa tèmi ṣe fún yín màá lè sọ burúkú lẹ máa ṣe fún yàn ẹ má máa sẹ́ẹ̀tì yàn so àwọn ìka ni ìka lẹ́ ń ṣe mẹ́ ìka lẹ́ ń ṣe mẹ́ nígbà yẹn èmi ń gbé ní gọ́ọ̀mẹ̀ kọlẹ̀ bí mo ṣe mọ́ ni mo sọ yìí o and that's why when people want to get close to you it's not everybody you accepted because of that when I try to get close to people if they don't want they don't know me and they don't accept me I don't force myself into people I mo máa ń yẹra fáwọn èèyàn because mo ti rí ìrírí ayé dáadáa àwọn èèyàn máa fẹ́ ní ìkara wọn mọ́ ẹ lọ́rùn wọ́n dẹ̀ iṣẹ́ wọn ò dẹ̀ mọ́ I be careful about people bí mo ṣe wòye wá sí ònìyẹn tú àgòrò lórí mi báyìí àǹtí ẹ bá bẹ ẹ bá mi bẹ ẹ bá. eléyìí ni mo eléyìí ni mo pè mí sí eléyìí eléyìí eléyìí ẹ eléyìí ẹ jẹ́ ń gbé ẹ má wọ̀rì ó ti pè ó ti pè wọlé ó ti pè wọlé bá mi pè bá mi pè tolú bá mi pè direct ni direct number ni ẹ má wọ̀rì <clears throat> màá pè yín direct. wọn yóò ti fún ní information hello. nọ́mbà tó ń pè yẹn ni mo fi ń kọ̀ ni mo fi ń ṣe ṣáàtẹ̀ eléyìí mo pè direct ní nọ́mbà ọmọ mi direct dẹ̀ ni why is it not ringing direct ni. no wọ́n lè sọ pé kì í ṣe òǹdóró jẹ́ ìkọ́kọ́ fi wọ́n jẹ́ ìfi nọ́mbà yẹn wọ̀nyí i'm showing you the number you can see did you see the number Did you see sherry hold on hold on i want to show you the number kọ́ má bàa sọ pé kì í ṣe nọ́mbà yẹn mò ń pè i want to show you the number did you see number sherry number tí mo pè that's number yẹn ni okay mo fẹ́ pè é sí okay no ẹ jẹ́ n pè lójú yín. boss revolution. Nonsense. I'm sorry, but boss revolution does not recognize your originate. mọ eléyìí number tí fóònù tí mo fi ń ṣe ṣáàtì ni WhatsApp tán ní direct ni mo ń pè I want to call direct direct number ni. òun ló burúkú things are dey fear you you disturb me your heart secret is going to be out ní ti bá ṣe fún yín ní kẹsàn ẹ fi yọ ayé mi lẹ́nu mi ta fún yàrá ìjà gbogbo yìí. I'm calling you. Toluwa is in Orinki. Hello. Hello, Ìyá Wasiu. Ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ ẹ pẹ̀lẹ́. Mo ti ń sọ social media, mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. Torí mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ, gbogbo ẹ̀ pátá lè máa ti gbọ́, kò sí kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ gbọ́ mbẹ̀. Ṣé ti yé yín? Àbẹ́ ẹ̀ gbọ́, ẹ̀ gbọ́ gbogbo ọkọ̀ tí máa ti ń sọ ń pa Mo gbọ́ òkè ẹ gbọ́ èwo ló jẹ́ irọ́ nínú ẹ̀ ẹ jọ̀ọ́ kẹ́ bá wa torí ẹ má dẹ̀ bínú ẹ wà lórí live statistics kẹ́ ẹ sọ èyí tó bá ti jẹ́ irọ́ nínú ẹ̀ torí gbogbo àwọn èèyàn ó fẹ́ gbọ́ yín tó bá jẹ́ pé èyí tí máa fi parọ́ mọ́ yín ẹ jẹ́ kí ẹ jẹ́ ká ká yanjú ẹ̀ sí kó má dà pé yọ̀ ń ba orúkọ èèyàn jẹ́ ìyá Wàsíù ìyá Wàsíù ìyá Wàsíù mò ń gbọ́. mo ń dá yín lóhùn ṣe rí èmi gbogbo ohun tẹ́ ń sọ nípa mi kò rí bẹ́ẹ̀ mo fi kristi tí mò ń fi mo fi búra. ẹ ṣe kristi lẹ́ ń sìn báyìí. ẹ má rò pé bóyá mo kí lẹ́ rí. ẹ ní kristi tẹ́ ń sìn sìn àbí kristi lẹ́ sìn sìn okay that's good. ẹ lẹ fi ẹ fi búra. ẹ ní mo ní kristi tí mò ń sìn mo fi búra kò sí ohun tó jọ gbogbo ohun tẹ ẹ ti gbàgbọ́. ẹ mo sọ̀rọ̀ tó pọ̀ èwo ní nínú wọn kò sí gbogbo ohun tó jọ gbogbo ohun tí mò ń sọ yẹn èyí tí mo sọ nínú àwọn èwo ni èwo ni mo sọ nínú ẹ̀ tí ò sí tó jọ ẹ kàn sọ kán torí bẹ́ẹ̀ ṣe ráàdì ọ̀p yẹn ẹ má lo ọpọlọ ìjẹ̀bú fún mi ẹ kí ni èyí mo sọ mẹ́ tó yàtọ̀ ẹ ti nínú ẹ̀ ẹ ní gbogbo ohun tí mo sọ yẹn ẹ lẹ́ gbọ́ ẹ nígbà tẹ gbọ́rọ̀ bẹ́ yẹn ọjọ́ tẹ pè mí yẹn ṣebí ẹ ti máa ń pè mí gbà tó bá tún sún mi màá tún block yín gbà tẹ pè mí yẹn sọ pé princess gbogbo ọ̀rọ̀ tí ẹ ń sọ ni mo gbọ́ ọ ẹ̀jẹ̀ tó máa máa comment sórí ọ̀dọ̀ mi ẹni kí ni mo ti sọ tó jẹ́ irọ́ ẹ kàn sọ kán bẹ́ẹ̀ ní pé èyí tí mo sọ gbogbo ọ̀rọ̀ ẹlẹ́fọ́ náà ń búra gbogbo ohun tí mo sọ yẹn kò rí bẹ́ẹ̀ ẹ sọ kan tí mo sọ tí ẹ gbọ́ tí ẹ dẹ̀ tí ò rí tí ò rí bẹ́ẹ̀ ẹ yes. princess. ẹ ìyá wàsíù. tí àbí kò yé yín ṣé rí gbogbo ń tẹ́ ó kù ní ó kù tó dá yín inú dùn pẹ́ sọ pé kẹ́ni nìyí gbogbo tẹ bá rò pé mo sọ nípa yín ẹ máa fi gẹ́gùn kẹtì máa ré tí máa jẹ máa ṣe àmì ẹ̀ ẹni òun ṣọ̀dà mẹ́ni jẹ́ ń ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹni mo mú yín lọ́bì kan gbogbo ìgbà tẹ̀ ń wá ọmọ fáìn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti kò ní pé ọlọ́run dẹ̀ ṣe ẹ bímọ náà èmi náà bímọ no ẹ dúró ẹ̀yin kọ́ lẹ mú mi lọ síbi tí mo ti bímọ o ìyẹn kọ́ ṣé ìyẹn nìkan lẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ nínú tí bá ti ń sọ ọ̀rọ̀ yín ẹ máa gbọ́ ìyá Wàsíù èmi mo pè yẹn ní tí bá ti ń sọ̀rọ̀ yín mo sọ̀rọ̀ yín mo máa ń sọ tòdì fúlẹ̀s ni. kí ni nǹkan tẹ sọ pé mo ṣe jẹ́ mo yáwó lọ́wọ́ yín sí mi sọ. sẹ́mi náà yáwó lọ́wọ́ yín rí ìyá Wàsíù ẹ dúró ẹ má dá sí rọ́ọ̀f ẹ ti sọ̀rọ̀ tọlọ́mọdé bá ẹ kàn fáàmù ẹ pé mo mọ̀ yín ẹ dẹ̀ mọ̀ mí àbí mo dẹ̀ sọ bí mo ṣe mọ̀ yín ipe ẹ fẹ́ àgòrò pé ẹ ní ẹ mọ̀ mí ẹ mọ̀ mí kì í ṣe pé ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí nígbà tí mo wá tí mo márì látẹ̀kọ́ wá sẹ́pẹ̀ náà ni. ọmọ yìí délé sẹ́mọ̀ pé mo ti tẹ̀lé yín dé family house rí. níbo. ní àkókò ńgbà tó rẹ̀ mi kọ̀ ìyá sínú tó wà. ẹ tẹ̀lé dúró náà ìyá Wàsíù mo sọ gan lórí láìsà ti pé ẹ̀yin lọ́jọ́ tí ìyá sínú tó ń tepo ipe ẹni tó jẹ́ mc níjọ́ yẹn wọ̀s ẹ̀ ẹ̀ Ṣọlá kí lorúkọ ẹ̀ tó ń ṣe tíátà yìí kí lórúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀ tí Àgbàlá Gabriel ra mọ́tò fún ọ̀fíìsẹ̀ tó bá túlẹ̀ ṣe mo ní ọjọ́ yẹn gan pé a lọ sí kàrẹ́ pé ó di wàhálà mo sọ lórí láìṣà àti bíbà a lọ family house wa ọkọ̀run ní ẹni yẹn fẹ́ mi ò tẹ̀lé yín ẹ̀ tẹ̀lé mi dé láì family house mi rí ẹ gbọ́ ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé ẹ dé ìkàrẹ́ ẹ̀yin tẹ̀lé invite mi torí ọ̀rọ̀ ẹ̀yin ìyá ṣínà tó ń fẹ́ ọmọ ìkàrẹ́ tó jẹ́ ọmọ ọ̀kọ̀run ó ṣe patí mo ti sọ mí náà rí ha so ìyẹn tún confam pé ẹ mọ̀ mẹ́ other things tí mo tún sọ ẹgbẹ́ ẹ tẹ̀lé mi dé family house wa rí mi ìdè family ẹ̀dẹ́ ẹ̀dẹ́ family house mi rí ìyẹn ìyẹn ọ̀tọ̀ ẹ̀dẹ́ kàlẹ́ rí bọ̀tẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ family house mi rí mo sọ fún yẹn jẹ́ ń bèrè lọ́wọ́ yín mo ní nígbà tí mo bí ọmọ ẹ máa gbọ́ ẹ ká wá sọ ti prince ẹ jẹ́ àsọ ti prince ká tó sọ ẹ àsọ ti prince nígbà tí mo nígbà tí mo lóyún ẹ máa ń wá sọ́dọ̀ mi ọmọ ọmọ tí prince fẹ́ di èmi yìí tí n bá ti wá sọ́dọ̀ yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú àlémi àti prince máa sọ fún yín mo lọ́mọ yẹn mo lẹ́ organize ọmọ yẹn mo lóò ní prince fẹ́ dé ní ṣàbẹ̀ pé mo sọ fún yín dọ́ta ìpè mí jọ yẹn mo ní a máa wá sọ́dọ̀ yín báyìí ẹ máa gbọ́ ẹjẹ́ ń sọ̀rọ̀ ẹjẹ́ land ẹjẹ́ land èmi mò ń sọ̀rọ̀ ẹni ká. ọmọ nípa tí prince ṣe fẹ́ ọmọ tó fẹ́ gbogbo ìbú inú bíbélì kò jẹ́ ti tèmi ṣùgbọ́n tí mi ì bá mọ̀ nípa ẹ̀ gbogbo ajá tó wà bíbélì ọ̀rọ̀ máa ṣe fún mi. tí n bá mú. ẹ ní sùúrù ẹ ní sùúrù yà wá síhùn ṣé ẹ rí ẹjẹ ń sọ fún yín ẹ ní sùúrù ẹ ní sùúrù yà wá sí ẹ ní sùúrù ẹ ní sùúrù yà wá sí ẹ sùúrù ẹ sùúrù yà wá sí ẹ sùúrù ẹ sùúrù ẹ kí n sọ̀rọ̀ ẹ sùúrù ẹ sùúrù. ọlọ́run sùúrù ẹ sùúrù yà wá síhùn ṣé ẹ tójú bá ti kojú ẹnu máa rí dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ni èmi wá sí ọ̀dọ̀ yín ní ọjọ́ kan ọmọ yẹn náà mo wà ní mo wà mo ti bí ọmọ ìyàwó wà ìyàwó prince gẹ́ yẹn ó wà ní ẹ̀yin lẹ́tún jẹ́ kí close mọ́mọ́ yẹn because ẹ sọ pé ìyá Beatrice ó ti kú ó ń tepo náà ó máa ń bá ẹ bá jọ ṣe bọ́ńkìrì ni pé ìyá rẹ̀ ti kú pọ́lọ́pàá ni bàbá ẹ̀ pé kí n máa bá yín tọ́jú ẹ̀ mo dẹ̀ ń tọ́jú ọmọ yẹn mo wá wá níjẹ̀ mo ti bí Adébùkọ́lá ó wà ní kókó ẹ ń sọ̀rọ̀ mi ẹ kí n land ẹ jẹ́ land ẹ jẹ́ land ẹ land ẹ kò sépè tẹ́ lè ṣẹ́ Ìjẹ̀bú a máa ṣẹ́ lórí irọ́ ẹ ti yan ní sá ẹ kí n sọ̀rọ̀ mi. ẹ jẹ́ n sọ̀rọ̀ tẹ máa ń ṣe ẹ máa ń purọ́ ìyá Wasiu ẹ máa ń pa irọ ẹ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ ńláàmù ká sọ́lẹ̀ ọkọ̀ọ̀kan ẹ jẹ́ ká sọ́lẹ̀ ọkọ̀ọ̀kan ẹ mọ nípa ẹ mọ̀ nípa epe sùúrù sùúrù sọ mi ò sọ ọkọ mi mi ò sọ ọkọ mi nsìn ọjọ tí ọmọ mi wà ní ló ọmọ mi wà ní kékeré báyìí mi ìfẹ́ ẹ má dẹ̀ court èmi mo pè yín tó bá court máa tún ra owó máa pè yín padà nígbà tí mo gbé ọmọ mi wà ní kókó báyìí wọ́n wá pè mí síjẹ̀bọ̀dẹ̀ níṣọ́ náà lọ́hùn. ọmọ mi ọmọ ìwọ bá ń kókó tẹ pè mí. ẹ máa gbọ́ mi ò ẹ ní sùúrù ẹ má ṣe ìjọ̀rọ̀ ẹ má ẹ ṣá ẹ farabalẹ̀ question la fẹ́ béèrè ẹ má dà sí ọ̀fẹ́ jẹ́ káwọn ò gbọ́. ìyá Wàsíù ní ọjọ́ náà mò ń bọ̀ láti mo mo mo yà sí bí mo ṣe ń lọ normally torí pé mi ò tí mọ̀ pé ìkànnìyìn tó dá ẹsẹ̀ ni àwọn èèyàn sọ pé kànnìyìn náà ṣùgbọ́n èmi ò tí ì gbàgbọ́ ṣó ti eyín mo yà sọ́dọ̀ yín ẹ máa gbọ́ torí ẹlẹ́mọ̀ nípa ọmọ tó fẹ́ prince ẹlẹ́mọ̀ nípa ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀nà ẹ jẹ́ ṣé kì í ṣe pé àjọ ṣe kó ọmọ ẹ̀ ṣe ìgbàgbé ìyá sọlmẹ́ǹtì ọlọ́run kó forí jì í òun kọ́ ló lọ́ra léèsì wá fún wa. mi ì sọ pé yìí kọ ṣe bí mo sọ sí mo ní yẹ́lò làṣọ ta jọjọ mú ẹ máa gbọ́ yẹn kọ́ la fẹ́ sọ mo ti sọ yẹn ń bí ẹ ní sùúrù ẹ má jẹ́ kó ìyá Wasiu ẹ má dà sírọ̀fẹ́ ní sùúrù. ẹ̀yin fún ara yín gan ni ta ẹ̀yin fún ẹ̀ṣọ́ ẹ má kọ́ tí o ẹ ní sùúrù mi ìṣọ̀rẹ́ yín ẹ ìṣọ̀rẹ́ mi ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má kọ́ tí ẹ ní sùúrù ẹ tẹ́ ẹ bá ti kọ́ tí ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ n béèrè question lọ́wọ́ yín. ọ̀rọ̀ wo ni mo fẹ́ bá yín sọ kí lọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ṣé mi ni mo fẹ́ yàwó fún prince ṣé prince jẹ́ bí mi prince ò jẹ́ bí mi. ẹ ní sùúrù ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ yàwó fún prince ẹ ní sùúrù. ti má mọ̀ nípa kọ́lọ́n kó ṣèdájọ́ mi kí gbogbo ègún inú mi bẹ́yìn kò wá sórí mi tí n bá mọ̀ nípa bí prince ṣe fẹ́ yàwó tó fẹ́. ẹ dúró ẹ dúró ìyá Wàsíù ẹ dúró mo fẹ́ béèrè question kí ló dé tẹ̀ jẹ́ n béèrè question yẹn ọjọ́ tí mò ń bọ̀ láti Ìjẹ̀bú Òde tí mo wá ọjọ́ tí mo mi mínísítà ti máa ń kọjá lọ ọmọ yẹn nígbà tó ti lóyún tó wà nínú oyún fún prince sẹ́mọ̀ tó máa sọ fún mi tẹ́yàn pa wọ́n wá pè mí pé àwọn tó wà lọ́pọ́sìtì kọ́lọ̀ ọmọ yẹn wà ní ọ̀dọ̀ yín ẹ máa gbọ́ ìyá Wàsíù ẹ ní sùúrù ẹ jẹ́ n béèrè question mi mi mọ̀ bóyá lóyún àdúgbò lóyún tó prince. mo búra mo fi bíntì búra sórí mo fi gbogbo ìwọlú bíbélì búra àjàbí ti má gbọ́ àjàbí ti má mọ̀ níyá Wàsíù ní prince tó jẹ́ pé ẹ máa gbọ́ báwo ni èmi ṣe mọ̀ pé prince tó jẹ́ pe ilé yín ló ti máa wá bá ọmọ yẹn ní alẹ́ ló tẹ́mi bá kú ò tí bá lọ sí Ìjẹ̀bú Òde tí bá kúrò tí bá kúrò lọ́dọ̀ yín báyìí àwọn èèyàn sọ fún mi pé àwọn àbúrò yín àti fámílì yín àtàwọn ọ̀rẹ́ wọ́n sọ wípé prince máa ń wá bẹ̀ yẹn àbúrò yín ẹ̀gbọ́n yín tún sọ fún mi ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ kèmí sọ̀rọ̀ ìyá wá sí ẹ ní sùúrù ẹ ṣàtìlẹ̀ mọ̀ mí rí ní òkúrọ́ mo dẹ̀ mọ̀ yín ẹ ní sùúrù ẹ ní sùúrù nígbà tọ́mọ yẹn máa jókòó mo tún bèèrè lọ́wọ́ yín dọ̀kọ́ pé ọmọdé yìí pé ọmọ students mi ni ipe tí bá ti dọ́dọ̀ yín bó ṣe máa ń kí mi kò ní kí mi ti lè máa tún pè máa ní how are you a ní fine á jókòó tì wá ẹ̀ẹ́dẹ̀ nínú kókó àmọ́ máa sọ gbogbo ọ̀rọ̀ ní ojú ẹ̀ ó dẹ̀ ti lóyún gbà yẹn wọ́n dẹ̀ sọ pé tí n bá fẹ́ mọ̀ pé prince oh, lálálẹ́ ok tolúbámira bá mi jọ torí ọlọ́run bá mi ra revolution revolution ẹ jẹ́ n sọ ilé because kò jẹ́ kí n sọ̀rọ̀ nsìn ṣe mọ̀ pé she try to tell me that she knows everything i mean i'm not lying So ti yẹ yín bẹ́yẹn ṣe rí ní during that time yẹn ó bá ti wá sọ́dọ̀ mi she is very close to me o oh, that I trusted her to the level that ó máa ní aṣọ báyìí ni princess ní kí nǹkan báyìí ní kí n ṣe o tó bá ti ní kí n ṣe ni máa ṣe tó bá ní kí n bá òun lọ tẹ̀ sí ojú àwọn èèyàn àwọn ẹbí ọkọ ìwọ̀n mo máa tẹ̀ sí lójú tó bá intimidate ẹ̀ ṣé wá rí ní gbogbo gbà yẹn bọ̀bọ̀ ọmọ tí prince fẹ́ yìí tí bá ti wá dọ́dọ̀ ìyá Wàsíù ṣe mọ̀ pé mi ò tí ì mọ̀ àwọn èèyàn máa wò mí báyìí àwọn àbúrò àmọ́ ṣe pé ìwọ ọdẹ dídírin tó ti yẹn yín wọ́n wá sọ fún mi ní ọjọ́ kan pé tó bá ti di ní alẹ́ ní tàǹbà mi nírọ̀lẹ́ ní tàǹbà bàbà kí n wá pé máa bá prince ibẹ̀ ni prince ti máa wá ń ba ọ̀dọ́ kò mọ prince rí o tú mi náà ló fi mọ prince o tó ti yẹn yín bẹ́yẹn ó wá gbé ọmọ yẹn fún mi pé kí n máa tọ́jú pé ọmọ yẹn ń lọ school mi ó ń lọ sí gọ́ọ̀mẹ̀kọlẹ̀ kí n bá bá tọ́jú ẹ mo wá ń tọ́jú ọmọ yẹn mo wá rí ọmọ ọmọ tó yẹ pé ọ̀rẹ́ wa mi ò mọ̀ yẹ́ ẹ̀rìbọ̀ tí yẹ́ ẹ̀ ti kú mo wá rí i pé ẹni tó ní kí n máa tọ́jú ẹ o ọ̀rẹ́ wa ni ṣé tí wọ́n sàn bẹ́yẹn so mo wá bèèrè lọ́wọ́ yàwá sí pé tí n bá ti dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ opposite ló máa ń jókòó síbò tó wá yà mo wá rí i pé ó máa ń jókòó sọ́dọ̀ yàwá sí wọ́n wá pè mí ní ọjọ́ kan wọ́n ní kí ó wà ní ọ̀dọ̀ yàwá sí pé bí wọ́n ṣe pè mí ni ìwà tètè débẹ̀ pé prince ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ́ẹ̀ sìn ṣó ti yẹ wọ́n ṣe pè mí yẹn náà bóyá ó ti sẹ́ǹsì pé mo yọ mo ṣe délé mo wá délé mi ò rí ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ìyá Wàsíù many times tó sọ pé tó ṣépè yẹn torí mọ̀ pé ojú ti kojú ẹnu máa rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni ó ní mo sọ pé mo mú un lọ síbì kan ẹ mọ gbogbo nǹkan tó ṣe fún mi ni mo sọ ìyá Wàsíù she's an evil person ìyàwó tí ọmọ yẹn tó lòwò mọ́ pa yẹn kò sí nǹkan tí ó mọ̀ nípa ọ̀pàgẹ́ yẹn láti orí dé sàlẹ̀ wọ́n lè wá jà létà ọ̀ torí wọ́n ní ọmọ yẹn gbà tó yá tó ti wá fẹ́ prince eégún ẹ̀ wá dé wàá yá Wàsíù mọ̀ nípa every goddamn thing tó sọ ń sìn pé tó ń bá mọ̀ ń pa ẹ̀ ó kàn ń jókòó sọ́dọ̀ mi lọ́mọ tó jẹ́ pé influence ẹ̀ ni mo fi ń ṣe dáadáa fọmọ yẹn nínú school inú ilé ẹ̀ níbẹ̀ yẹn ni prince máa wáṣẹ mọ̀ normally tá a bá ń lọ sí jẹ̀bú ńgbàdé nígbà mi tá a bá fẹ́ lọ jẹ̀bóde tí bá ti ní mo fẹ́ lọ kí ìyẹn tí mo fẹ́ yà láti dúró láti kí yàwá sí of course I waited I will, I will greet and prince náà máa bọ́lẹ̀ o máa kí wọn bí pé mo ti sọ pé okay o a máa ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o prince ẹ̀rá sàkíní kan inú ọ̀rẹ́ mu ní ọ̀rẹ́ àbí mo dẹ̀ ṣe mọ́ ni mo sọ yẹn àlẹ́yìn ìgbà náà gbogbo nǹkan tó bá ní kí n ṣe fún un ni mo máa ń ṣe fún ṣáà gbogbo story tó sọ ń sì pé níjọ́ kan kí ló hmm, parí olódó parí olódó ó lóun tẹ̀lé mi dé family house kò dé family house mi rí mo kàn sọ pé this is my country i mean this is my hometown ìkàrẹ́ àkókò but ọkọ̀run láti lọ ṣe patí ń jọ yẹn débi pé wọ́n wá bẹ̀rẹ̀ sí kí èmi as a princess àwọn èèyàn nígbà yẹn kẹ̀dẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ alẹ́ tí wọ́n ń jà nípa ìkàrẹ́ bó ṣe dìjà lálẹ́ ọjọ́ yẹn ni àti pé wọ́n kò gbé mi lọ síbẹ̀ láti lọ cause problem ẹ̀ tí wọ́n ti sáà bẹ́yẹ olórí tí wọ́n pè níjọ́ yẹn wá ń pè mí because i'm a princess an original princess dẹ̀ ni mí wọ́n bẹ̀rẹ̀ sí wá ń kí princess àwọn ń sọ pé kọ́ máa kì mí bí princess because i don't tell anybody i'm a princess ó ní kọ́ máa kì mí fún princess mí ìwà ń gbogbo yẹn ìjà lé àti olúkàrẹ ló ṣẹ̀ṣẹ̀ ń lóyìn pọ̀ nígbà yẹn bó ṣe dìjà lóru ọjọ́ yẹn nìyẹn aago kan rúla kúrò níkà rẹ̀ ẹni tó jẹ́ mc ní ọjọ́ yẹn òun ni parí olóró tí mo sọ ń yẹn ṣe rí story tí n bá ti sọ lórí social media i don't lie ìpolówó ọmọ yẹn ẹ mọ̀ pé tí ìyàwó àti ìbá jáde ní ti tó bá sẹ pé òun mọ̀ ipò òun wà nínú àwọn tó ń ṣe mí ṣe mọ̀ pé kó ojú máa tì í ojú máa tì í ìyá Wàsíù ìka ni mi ò lè sọ nǹkan tó ń ṣe tán ìyá Wàsíù kọ́bọ̀ ò lè níta I use as a use and dump person and ṣe ìka ni ìka oníṣọ́ fún ẹ pé kà lòun ṣe rí ní tó bá fóònù sí mi pé téèyàn bá ṣe pé bẹ́ẹ̀ bó ṣe ṣe pé burúkú báyìí sìn ẹ má tó torí ẹ̀ sọ wípé ìyá Wàsíù ń sọ irọ́ ni wọ́n pamọ́ o ṣe rí pé gbogbo ọ̀rọ̀ yín nǹkan tó sọ yẹn mi ò pa irọ́ ọmọ ìyá Wàsíù ẹ ń gbọ́ mi ò pa irọ́ mọ́ ìyá Wasiu ó ní wípé aṣọ kan lájọjọ wọ̀ kọ́là ṣé mo purọ́ pé àjọjọ wọṣọ kan ntí òtí tó ti wá gbàgbé ṣé mo parọ́ ó máa ń tepo bọ́ńkìrì kò tepo fún mi rí bó ṣe wà yẹn tó bá rí epo tí mo rẹ́po lọ́wọ́ ẹ̀ bá máa ní kò sí ni ẹlòmíì ló máa tepo fún mi kò ṣeé rí tó bá dẹ̀ nídìí mi máa ṣe fún tó bá nídìí àṣìṣà mi I will do it for her mo fẹ́ mo fẹ́ pè padà ọ̀rọ̀ onífìmì bá rí nǹkan míì sọ ó fẹ́ sọ fún mi kí n sọ nǹkan míì kí n má sọ̀rọ̀ àwọn àjálẹ̀ kí n má sọ kíní yẹn ó ní kí n sọ nǹkan míì kí n sọ nǹkan míì kí n sọ nǹkan míì sọ nǹkan míì báwo. kò rí gìnì ṣé kí ni ẹ ti jóná ni kò ríǹgì ní tolúwa bá mi ṣe kò ríǹgì jáde. The customer you calling is not answering. try again later. answer. Sorry, the boss revolution does not recognize you originating. Hey, Muti, start again. We're sorry, but boss. mo ti lọ bá lé mo ti challenge kí tó wá sórí facebook yìí o kó tó di pé mo travel abroad gan pàápàá mo ti lọ bá ń lérí o n tó ń deny mo ti lọ bá ń lérí o ọjọ́ kan náà tó lọ ku ọmọ mi níjẹ̀bọ̀dẹ̀ mo lọ bá lébọn ṣe ni mo bọ̀ bá ó sá lọ ni. hello. hello. ó rè ṣẹ̀rẹ̀ hello ṣe gbé sílẹ̀ tẹ́ sọ̀rọ̀ ni ṣe rí pé wọ́n gbé wọn sọ̀rọ̀. Sorry, but Bosch Revolution. ṣe rí pé kò sí kankan tí mo fi parọ́ nínú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó sọ tó sọ pé tó máa mọ̀ nípa ti prince yẹn o bó ṣe fẹ́ ọmọ yẹn o lọ́mọ tó ní kèmí máa bá òun tọ́jú o bó ṣe fẹ́ o pé tó máa mọ̀ nípa ọmọ yẹn o tó ṣe pé burúkú fúnra yẹn yá wá sí mọ̀ ń ẹ̀ o yá wá sí mọ̀ ń ẹ̀ o ó sọ fún mi ọjọ́ tí wọ́n kọ́kọ́ sọ fún mi báyìí bí wọ́n ṣe pè mí báyìí wọ́n ní tó bá ti rí bẹ́ẹ̀ àbúrò ẹ̀ wà tó yẹ pé wọ́n máa ń wè pé ìkà tó ń ṣe fún mi pọ̀ tẹ́mi ò dẹ̀ mọ̀ Mo mọ kó máa ṣèkà fún ẹ kó máa mọ̀ pé just like wọ́n ṣe ń ṣe lórí Facebook a lot of people a lot of them they are doing evil that I will just be looking you understand me ẹni yẹn àbúrò ẹ̀yẹn pè mí pé tó bá ti rí tí prince bá ti dé wọ́n máa pè mí wọ́n ṣe pè mí báyìí ṣe mọ̀ pé gbọ́dọ̀ pé mi ò tètè dé bóyá aládẹ̀ fún wọn náà ni bóyá ojú ẹni sẹ́ni yẹn ti pè bóyá ó tún ṣèké fún prince pé mo ma wá ni abo ṣèké fún fun sí kí n tó débẹ̀ wò prince lọ inú ilé ẹ̀ ni prince ṣe máa bá meanwhile ẹni tó kọ́kọ́ tọ́jú ọmọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé organize ẹ̀ fún prince wọ̀ sí ìyá tóyìn ọ̀dọ̀ ìyá tóyìn báyìí lọ́mọ yẹn máa wà àbí kó tún wà lọ́dọ̀ ìyá kẹ́mi tó máa bá wọn tẹja tó máa bá wọn ṣe nǹkan yẹn tí wọ́n ìyẹn ẹ̀gbọ́n sàláwà bẹ̀rẹ̀ so ìgbà tó kò di pé ọmọ yẹn wá ń fẹ́ prince ọdún ẹ̀ báyìí ni tó bá ti prince bá ti wá tọ̀kìn wọ́n ní ẹni tẹ́ fi sẹ́ tẹ́ jà ìjà tẹ́ jà pé ṣe mọ̀ pé ọ̀dọ̀ rẹ yín nǹkan kan ọmọ yẹn mi ìkọ́kọ́ mọ̀ ọmọ yẹn ni wọ́n lọ́mọ yẹn ló ń fẹ́ wọ́n ní bí mo ṣe wá jókòó wọ́n ẹnìkan tó wá sọ fún mi pé ṣé tí n bá ti jókòó tí àwa sì bá ti pè mí pé kí n wá torí nígbà mi ò máa tún pè mí á ní princess òun fẹ́ rí mi màá tún wá ó ní pé mi ò rí pé tí n bá ti dé ọmọ yẹn máa jókòó ní àfọwọ́ sí báyà máa wò ọmọ yẹn á máa téèpù mi gbogbo nǹkan tẹ́mi bá rè pé mi àtẹni yẹn sọ ọjọ́ kan ó yẹ kémi gan tiẹ̀ wá wò pé à ọmọdé ìbọ̀ tí mo kàn wé pé ṣe bí wọn náà ló introduce mi sí i never think of that ipe obìnrin yóò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ọmọ yẹn á kàn fọwọ́ lẹ́rán báyìí ìyá wà sí wá ń ṣépè yìí ó lè pè mí á ní kí n wá ó lè ní ti máa ń kọjá lọ jẹ pé yá o mo lè yà ọmọ yẹn àti wà mẹ́ma ní mò ń bọ̀ sí i mi tí mo too much láìkí ẹ̀ sí i i no dey put torí ẹ̀ mi no dey put anybody tí n bá tí n bá tẹ̀ sójú anybody wá ló mọ̀ mi mo ìkà tán ṣe fún mi ni kóun kàn sọ fún mi bóyá mo organize obìnrin fún rí mo fẹ́ bèrè ní sè mo ń pè kí n bèrè pé mo nígbà tí ààrẹ gan ààrẹ tó ti kú tó tẹ̀ sójú ẹ̀ tó tẹ̀ sí lójú èmi ló sọ pé tí mo tún bá pe àwọn èèyàn látẹ̀kù tí mo bá pe àǹtí kan báyìí pé kán lọ bá pé ká lọ bá wọn intimidate àwọn obìnrin yẹn because ọmọ oṣù ni wọ́n ọmọ oṣù ni wọ́n ó máa ní àǹtí tó bá ti rí yín òun omi hùn because mo máa dírẹ́sì pa wọ́n ni èkó ni mo ti ọmọ dẹ̀ mi mi i'm a beautiful woman má lọ bá má bá wọn lè rí mi ibi tó máa jókòó sí ọmọ máa ààrẹ yẹn nígbà tí ó wà lórí oyè mo jọ́ kan báyìí mo ní wọn mo dẹ̀ ní mo ní wọn máa ń fún wọn location mo ní ẹ̀ẹ́dẹ̀ bá mi àsọkọ yín àgbàtẹ̀ẹ̀dẹ̀ tí fẹ́ ààrẹ mo ní ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ́kàn tẹ̀fọ́n kò o ò lè rí sílẹ̀ kan lady yẹn ò lè rí rí if you want to use your o use about trash ẹ̀ obìnrin tí ó ń sọ̀rọ̀ tó dìnnà tó ń ṣépè fúnra yìí mo ti lọ bá ń lérí o tó sá lọ lẹ́ẹ̀mejì tí mo lọ bá ń lé tí mo sọ pé tí n bá rí ọjọ́ kan mo sọ pé tí n bá rí obìnrin lẹ́ni mo máa nà pa ọlọ́run ọlọ́run ní tí mo sọ ọjọ́ yìí pé bìkọ́sì èèyàn bá ṣe mo ní tí n bá rí obìnrin lẹ́ni mo ní máa nà ọ́ pa ó sá lọ ni ẹ̀ẹ̀mejì ni a lọ ro nǹkan tí mi ò ṣe a lọ sọ fagoro àgùrà sọ fún bọ̀dà wálé bọ̀dà wálé wọ́n máa sọ fún mi a máa kúrò mọ́ mi a máa kúrò mọ́ mi like he doesn't want to see me with any good thing ó dẹ̀ máa máa kúrò pé òun ò mọ nǹkankan nípa ẹni tó mọ̀ nípa ẹ̀ nígbà tá a jọ ṣe némì ọmọ mi tán tó ti yẹn bẹ́yẹn tá a ṣe némì tán ẹ mọ̀ kan ọmọ tó lòun ò mọ̀ yìí tó lòun ò mọ nǹkan nípa prince tó ló mú ọmọ yẹn tí bá ti lọ sọ́dọ̀ èmi àwọn pé a ṣe ṣe wẹ dami àti ṣe némi o èmi ti fẹ́ lomi o mo ti move on pẹ̀lú ayé mi o ẹ̀sán tó sàn bẹ́yẹ ọmọ yẹn á wà bẹ́ẹ̀ ìyàwó prince nígbà tó tún bímọ tọ́wọ́n lọ́mọ yẹn tó tún bímọ ó ṣàlàyé ó wà lọ́dún ẹ̀ tèmi bá ń kọjá ohun ti tí àwọn ẹbí ẹ̀ tí àwọn ará ẹ̀ àti àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń pè mí princess princess wọ́n wá rí mi bí ọ̀dẹ̀ pé à ah, ẹni tí mò ń bá sọ̀rọ̀ ẹni tó bá máa pa mí dànù máa pa é dànù ni pé prince pọ́nmọ tó wà lọ́dún ẹ̀ pé òun ló ń fẹ́ ẹ̀ ipe ibẹ̀ irú tí máa ń bà á mi mọ̀ pé àná ló jẹ́ fún prince. The MTN number you have dialed is not reachable at the moment. O ti pa O ti pa ó kàn fẹ́ confirm mi pé eh, mo sọ pé mo mú un lọ bìkan ìyẹn mi pé àwọn máa ń pé mi ò pa irọ́ mọ́ òun àbí mo parọ́ ní tó sọ ń sìn náà ni pé Auto Bola no dey lie àbí mo purọ́ ibi ó ní tí mi bá rọ̀rọ̀ sọ ìyẹn mi pé gbẹnu kúrò lórí ọ̀rọ̀ wọn ba ọ̀nà jẹ́ gbẹnu kúrò lórí ọ̀rọ̀ àjálẹ̀ tí bá rẹ́nu sọ̀rọ̀ sọ ó kàn nǹkan tó kàn fẹ́ sọ nìyẹn a dẹ̀ fẹ́ béèrè question pé ọ̀rọ̀ tí n bá ti sọ ẹni pé ó ṣépè ó tètè ṣépè sí èpè tó ṣẹ̀yìn irọ́ mà ní wọ́n ṣe wà yẹn wọn ni wọ́n ní nǹkan tó fi ń wèpè sọnù wọ́n lé pé òkè rọ̀ irọ́ ló pa o ẹni tó yẹ pé èmi ti lọ bá mo ti accuse ẹ̀ kémi tó travel lọ South Africa rárá nígbà tó bẹ̀rẹ̀ sí ń gbógun tiwa ẹni tó ta léèsì fún mi tó ló bá wọn mú léèsì kì í ṣe aṣọ tèmi fẹ́ lò bọ̀ tó obìnrin aṣọ kan tó ní ká mú pé àjọ tó máa fi jó tí mo wá mú fún àwọn tó àwọn kan ìyá Wàsíù ló mú suggestion wá mo tún wá mú aṣọ kan separately pẹ̀lú ìyá Wàsíù sílè kan ẹ kàn sọ fún mi kí ló ṣe ẹ ṣó hà nǹkan lọ́jọ́ tó wá sí pátì mi àbí kí ló ṣe fún ọmọ àbí ṣó fún mi lówó ṣó tiẹ̀ fún ọmọ mi lówó pé gift rèé fún ọmọ mi Adébùkọ́lá is a very very stingy woman and very wicked woman ó kàn sọ ń sìn pé mi ò parọ́ mọ̀ ń pé mi mo mọ̀ ń rí pé nǹkan tí mo dẹ̀ sọ ṣé ọmọ tó gbé fún mi ṣé òun ló fẹ́ prince títí ènìyàn ní tóun bá mọ̀ ń pa ẹ̀ ṣé ó máa sọ fún yín ẹjọ́ ṣé ó máa sọ fẹ́yìn ayé pé òun mọ̀ ń pa ẹ̀ bọ̀tí tó kàn fẹ́ sọ náà nìyẹn pé ẹ̀ tán bá ló mọ̀ ń pa ẹ̀ nǹkan ìyẹn dẹ̀ ti lọ nìyẹn bọ̀tí ọ̀rọ̀ ajálẹ̀ yẹn ṣe rí pé kò dúró gbọ́ kò wá mí pé wọ́n ní tó sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn àǹtí gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn wọ́n ti ṣe gbogbo sójà ti wà ń bẹ̀ ẹ kí n gbẹnu kúrò lọ́rọ̀ ọ̀nà ọbẹ̀ yẹn ó pè mí ó sọ fún mi mo kàn rẹ́rìn-ín ni pé ẹ̀yin ní tọ́kì yẹn tọ́kì àwọn èèyàn máa sọ pé mo purọ́ nígbà yẹn báyìí mi ti rí sàlàvà bẹ̀rẹ̀ sójú mi alájà yẹn ẹjọ́ ẹ̀ oríṣiríṣi kó tó di pé ní two thousand and kí ni mo wá tó wá lọ sígbà tí ìyá sàlàwà kú tí mo tún wá lọ síbẹ̀ tí mo tún kún alájà sàlàwà lé ẹnìkan máa fún wọn máa tẹ̀ sójú mi wọn máa yẹ̀yẹ́ mi láwọn èèyàn tó jẹ epo tó jata mi ìyá Wàsíù ìgbà tí mo dé láti ìlú òyìnbó àmì tí mo padà dé sí Nàìjíríà tá ti ń lọ mo á tún rí pé ah efele tán tún ní kó máa ṣọ́ mi kiri àti àbúrò ẹ̀ tán bá ti dọ́dọ̀ yàwá sí báyìí wọ́n máa dúró yàwá sí wàá mi wálé ńjọ́ kan ó lóun ò mi ń lé àtọjọ́ yẹn báyìí onílé mi náà bẹ̀rẹ̀ wèrè ni ìyá wàsíù wá sínú ilé àgbàmíyan yẹn ó lóun wá ó sọ fún mi oríkì fún ládírẹ́sì ilé mi mo dẹ̀ fún ládírẹ́sì ilé mi ó dẹ̀ wá sílé mi láti ọjọ́ yẹn báyìí bàbá onílé mi náà bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ wèrè ọ̀tọ̀ ọ̀tọ̀ níwèrè tàwọn ti bí bàbá onílé mi wá tún bẹ̀rẹ̀ òsínmi ló wá sọ pé òun ò gbowó lọ́wọ́ mi mọ́ o òun ò gbowó lọ́wọ́ mi mọ́ o ṣé ẹ mọ̀ pé mo ti sọ ti àwọn MC so gúrùpù ni wọ́n àjálẹ̀ gúrùpù ni wọ́n àjálẹ̀ gúrùpù ni wọ́n ó mà lóun wá lé mi ó lóun ò bá mi lé o mo tún bẹ̀rẹ̀ sí ní ànádá fìtínọ́sì láńlọ́ọ̀dù mi yẹn tí mò ń sọ gbà yẹn gbogbo wọn náà máa bẹ̀rẹ̀ sí ní fìlọ̀kulọ̀ lọ̀ mí mọ́tò tí mò ń tà ní one point something wọ́n lè ná ní two fifty thousand lọ́wọ́ mi because they don't want me to be anything mi ò jẹ́ lówó mi o gbowó lọ́wọ́ àbí mo lu jìbìtì e kàn bá mi béèrè lọ́wọ́ ẹ pé mo lu ìyá Wàsíù jìbìtì ni àbí mo jẹ owó ẹ̀ rí ìyá Wàsíù epo lára epo tí wọ́n ń jí lójú títì yẹn tó máa jí tó máa tà fún wọn kò tà fún mi rí tí ò bá sépo tí gbogbo epo wọn lẹ́pẹ́ ní gbogbo Ìjẹ̀bú táàrí àwọn máa lépo bọ́ńkìrì tí n bá ní kó tepo máa lòun ò ní àwọn tó kù yẹn ìyá tó yìn wọn ló ti kú Ọlọ́run kó fọ̀run kẹ a máa sọ pé ah, irú ọ̀rẹ́ wò lélẹ̀ ìyẹn ló máa lọ wọlé máa ní kó lọ bá mi gbé epo wá pòun ti rìsáàfẹ̀ fún yá níbọ̀ kan fún mi lára ẹ̀ ni m'a fi rí epo wúmà yìí kò lè tẹ epo fún mi torí kó má bàa sọ pé ìyẹn tó bá ń ta nine thousand ẹ mọ̀ pàṣọ rẹ̀ nínú nine thousand yóò dẹ̀ lè ti jẹ́ bí four thousand ó lè jẹ́ five thousand lóra tó fẹ́ ta nine thousand tẹ́mi bá sọ pé tí mo dẹ̀ mọye tí wọ́n máa ń rà tí bá sọ pé òkè ẹ̀ẹ́dẹ̀ta fún mi kẹ́tì ẹ̀dín one thousand fún mi bẹ́ẹ̀ àbí kan dín two hundred fún mi two hundred tó máa dín yẹn ni ò fẹ́ dín o ló ṣe máa jẹ́ pé kò sèpò ńlẹ̀ o two hundred tó máa dín ni ò ní fẹ́ dín o ló máa sọ pé kò sèpò ńlẹ̀ o ìyá Wàsíù ìyá Wàsíù. Emi á máa pọ́n wọn lé màá máa sọ pé they are good they are good are good mi o mole kini ìgbà to bẹ̀rẹ̀ sí pẹ̀lú mi àǹtí ẹ ṣe ń wọ́ ọmọ yìí ẹ kan kínní kan ṣé mo pé tí mi ba bẹ̀rẹ̀ sí ní gbé tí bàbá ẹ̀mí ẹni mo fẹ́ gbà náà tí mi ba ní kó máa dúró ká máa kí kó máa ṣe bí ọ̀rẹ́ òun òun lè rí bá òun lè rí prince mo máa ń fi tó bá wá sínú mo máa lọ sí kitchen because o ma wà ní yàrá mi ò sọ pé ó prince o ẹ ti understand ẹ ó máa wà pọ̀ tó ò lè fọ́kọ́ tó òun ò lè fọ́kọ́ tiẹ̀ lẹ́ẹ̀ because àwọn olè làwọn ajẹranjẹ ni wọn ológbò ni wọn amúdàpayàn ni wọn wọn lè jẹ́ kó múdà kọjá lórí àwọn very wicked woman ọ̀rọ̀ prince yẹn kò jẹ́ ká sọ̀rọ̀ nsìn kò jẹ́ ká sọ̀rọ̀ ká àwọn kìnìún àwọn àjálẹ̀ connection mo fẹ́ béèrè ní pé ṣó mo efele ṣé fele máa ń gbé ṣé fele ìgbà tó kọjá níjọ́ kan báyìí ṣó kó o dúró lọ́dọ̀ ẹ̀ ṣé o ti mo tún wá ń béèrè pé wàsíù ńkọ́ ó ní wàsíù ti lọ báyìí ìyẹn sọ pé wàsíù ló ti lọ báyìí wàsíù lọ jẹ̀bọ́dẹ̀ báyìí wàsíù tó ti kú tipẹ́ ṣé wàhídì ṣó mọ wà sí ìgbà yá seventy yá seventy náà máa ń pè jẹ́ àtúnpè wo ó fẹ́ sọ pé wọ́n jẹ ipe tí mi bá rí nǹkan ẹ mọ̀ pé ó fẹ́ dà bó ṣe ní kò dà sílọ̀ kò lè èmi yà wá sí kò lè dúró wò wọ́n bí ní àbọ̀ wọ́n gbogbo àti ó máa ń dìde sí mi tó bá ti ṣe tán báyìí tó ti ṣèka ẹ̀tàn gbogbo àyẹn gan mi ti ṣe eré olórin o kẹlẹ̀ mọ́ pé alájàre wọ́n máa ń connect mọ́ra wọn ni when they see themselves like these evil people they gather against talking yẹn tẹ bá ti dé tọkìn tẹ ti fẹ́ lọ sọ́nà Kétu ṣẹlẹbi tí ò dá níbi bíríìjì yẹn gbogbo sọ̀rọ̀ àmì ibẹ̀ yẹn lọ máa wò wọn àwọn yóò fò àwọn àwọn alájàlẹ̀ gbogbo bẹ́ẹ̀ ni wọ́n gbẹ́wò sí àwọn tó ń ṣe bọ́ńkìrì fáwọn náà ṣe ní gbẹ́wò sájàlẹ̀ wọ́n máa sáwọ lọ pápápápá nísìnyí tó bá ní wọ́n wá wọn débẹ̀ wọn ò ní rí wọn àwọn all these people dágbólu kò sí nǹkan tí yàwá sí tí wọ́n ṣe wọ́n dá gbogbo ronú wọ́n dá gbogbo lẹ́lu torí ẹ̀ ni wọ́n ṣe ní mú kọ́mọ̀tì mi lórí Facebook ó wá fẹ́ sọ tó ń bá mọ̀ nípa àti ẹ̀sọ́ prince prince ti fẹ́ ó ti lọ nìyẹn ìyẹn kọ́ là ń sọ ẹ̀jẹ̀ káàbìrì question yòókù ẹ jẹ́ ká béèrè question because surroundings àwọn ló máa ń tiẹ̀ you don't understand kò yé yín ọ̀rọ̀ yẹn kò yé yín ó ti wá máǹtì nípa sórí social media wọn ò ní lè sọ̀rọ̀ ẹn ṣe mọ̀ pé aṣọ tá a jọ wọ̀ gan ìyá àbá ìyá ìyá mi ti ẹ̀gbọ́n kan tó sọ ìyá mi ìyá express àbí kí ló ló ń darí ẹ lè wọnú lọmọ ẹnìyẹn tẹ́ni lọ gbaṣọ wálé kọ of course. wọ́n ló máa mẹ́mi lọ sẹ́kọ̀ọ́ ni gbogbo àwọn ìyá àmà àwọn míì ti máa rìn báyìí sí ẹ̀ ń gbà mí tó bá ní òun fẹ́ àwọn èèyàn àwọn tó taṣọ lẹ́kọ̀ọ́. síyàwó yẹn ni ṣé mo purọ́ mọ́ ẹ ó fẹ́ kí mi pé ọ̀rọ̀ tọ́kì yẹn o don go area Nigeria police tọ́kì yẹn ẹ wá ẹ lajú síbẹ̀ a lot of crime is going there I mean it's going on there. Talking yẹn ẹ lajú síbẹ̀ láti tọ́kì yẹn dé ibi bíríìjì láti gbogbo ibi póka tó débi ti gọ́mẹ́kọ̀lì lọ́nà níbi kó tẹ́ bá ti débi tọ́kì yẹn tọ́kì gbogbo àṣẹ tọ́kì gan àṣẹ o. ní tí mo sọ yẹn ṣé wọ́n máa ń wú ọ̀nà yẹn tó máa sọ pé àwọn ìyá wọn kan ló ní àlùjọ̀nú kan ń ṣe ṣé wọ́n ń wú tọ́kì yẹn lọ síbẹ̀ Nigeria police detective DCID ẹ̀ ṣiṣẹ́ ń bẹ̀ ní wọ́n máa ní àti tọ́kì yẹn tẹ́ bá tún ti kọjá tọ́kì báyìí tẹ́ lọ sí tẹ́ tẹ́ bá ti yà sọ́nà bí pẹ́ lọ sọ́nà ẹ̀pẹ́ láti tọ́kì yẹn bí bíríìjì tí ò da yẹn tẹ́ bá ti kọjá ibẹ̀ bí àwọn ibì kan tó máa ṣe bí gbé sí tọ́ba tàbí pé wọ́n kọ́ àwọn ṣọ́ọ̀ṣì kan sínú gbó kéréje kéréje tẹ́ bá ti kọjá bí bíríìjì yẹn wọ́n dà pé wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wèrè kan gbogbo ẹ̀ wọ́n fi ṣe kinní ní idán ni wọ́n máa ń pa mẹ́ àwọn wèrè yẹn wọ́n ti dá gbogbo gbòòrò wọ́n ti gbogbo ilẹ̀ wọ́n ti gbogbo àjà oríṣiríṣi kan màá ní òyìn ló fẹ́ fi èmi ló fẹ́ máa dọ́gbọ́n wà lórí platform mi kí má bàa sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́nu tẹ́ẹ̀ bá rọ̀rọ̀ sọ ẹgbọ́rọ̀ ẹgbẹ́nu kò lọ́rọ̀ yẹn tẹ́ẹ̀ bá rọ̀rọ̀ sọ ẹgbẹ́nu kò lọ́rọ̀ yẹn tẹ́ẹ̀ bá rọ̀rọ̀ sọ ẹgbẹ́nu kò à ń sọ pé no say no to killing say no to batting oní tí bá rọ̀rọ̀ sọ kí n gbẹ́ra ẹni kí lọ ṣé ọ̀rọ̀ yẹn wá jẹ́ ọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ tó wà affect àwọn many life ló ti wà affected níbẹ̀ yìí wọ́n sàbìlù tí bọ̀bọ́ yẹn àti ìyálé ẹ̀ ńgbà yẹn tó máa ń rúlẹ̀ tó ṣe first lady first lady ya ìyàwó ẹ̀ ìyàwó ààrẹ kú ìyàwó ẹ̀ kú ìyá ẹ̀ sọmọ ẹ̀ tún oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí. kò fẹ́ kí n sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó fẹ́ kí n sọ nìyẹn pé ẹgbẹ́nu kúrò mẹ́ ẹgbẹ́nu kúrò mẹ́ ẹgbẹ́nu kúrò mẹ́ ẹ máa ní kí n gbẹ́nu kúrò mẹ́ ẹ ṣe kàbá yẹn ẹlẹ́mìí ń purọ́ mọ́ yín wọ́n mú yín wálẹ̀ wọ́n borúkọ èèyàn jẹ́ ẹ̀dẹ̀ wọ́n á ní kó gbẹ́nu kúrò gbẹ́nu kúrò gbẹ́nu kúrò gbẹ́nu kúrò kọ́ gbẹ́nu kúrò ni gbẹ́nu sí ni gbẹnu sí ni kò sí gbẹnu kúrò kankan pé wọ́n ti da oríṣiríṣi nǹkan you see a lot of people destroying system of Nigeria eh a lot of criminal you cannot even see them and suspect them a lot of criminal you cannot see them and suspect them mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ sí kí tẹ̀ máa tún ṣe ó wá ṣe pé tó ń bá mọ̀ nǹkan kan nípa ìyàwó prince ọ̀rọ̀ prince ó tún sọ mo aka sọ̀rọ̀ àwọn ilé eléyìí eléyìí ká sọ gbogbo ẹ̀ ó dà sí ọ̀fọ̀ ó ṣépè ní ẹni tó yẹ pé mo ti wá tí mo ti wá bá nínú ilé tí mo ti lọ tí mo ti yọ ẹgbàá dání pé mo fẹ́ lọ nà wèrè táwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tí wọ́n ń retí pé yes ó dá ó ti ṣèkà fún princess jù ẹ̀gbọ́n ẹ̀ tó tẹ̀lé àti àbúrò ẹ̀ pupa kan báyìí alhaji abafa kí lorúkọ ẹ̀ àtẹ̀gbọ́n ẹ̀ ìyá ìyá ìyá kí lorúkọ ẹ̀ náà kí lorúkọ ìyá kí lorúkọ ẹ̀ yẹn tó ṣe náírà báyìí òun àtàbúrò ẹ̀gbọ́n last born wọn just like bí ẹ̀ eh, kí lorúkọ ẹ̀ yẹn last born yẹn tó ń pè last born náà ni wọ́n ń pè yẹn náà epo náà ni wọ́n ta bọ́ńkìrì ni gbogbo wọn ti dá gbogbo gbólu gbogbo àjálẹ gbogbo wọn ti dá gbẹ àní bẹ́ẹ̀ni kò mẹ bẹ́ẹ̀ni kò mẹ ó máa da next time ẹ ní máa ṣèkà fún yàn you cannot hunt me to that level you have destroyed many things but you think you are destroying me you are destroying yourself you are destroying yourself tán bá ní pé kí wọ́n sísì gbogbo property yín ẹ wà rántí ẹ ń ṣe evil ibẹ̀ ni plane náà já síbẹ̀ gbogbo àwọn sójà kú sí ẹ ń ṣe evil talking ẹ̀yin ara tọ́kì tẹ́ bá ti wà affected ìyá Wàsíù ló fà o ẹ sọ fún wọn next time kò dá kéèyàn máa ṣèkà ó ti yé yín mẹ́yẹn èèyàn ò dé lè ṣèkà fún mi kó go score free so mi kúkú dárúkọ ẹ̀ ń sìn wọ́n bìlí pé òun náà fẹ́ lò láti wá mount mi ó kéré sí nọ́mbà yẹn ó kéré ó bí tí ó bì lò ó wá ṣe pé tó ń bá mọ̀ nípa ẹni yẹn lọ́mọ tó gbé fún mi pé kí mi máa bẹ tọ́jú ẹ̀ ní gọ́mẹ́kọ̀lẹ̀ ìyá ẹ̀ ti kú o ó máa dẹ̀ jókòó sí ẹ̀ ń gbogbo àyẹn ó ṣe máa wọ́n yẹn máa wò mí báyìí ọmọ yẹn máa wò mí báyìí tí bá ti ń sọ mí èmi dẹ̀ wọ́n máa gbé me don hate children I don hate children and I believe that you know and it's a the person ẹni tèmi àti ẹ tí mo fẹ́ tó ṣe wedding fún lẹ́mẹ̀fẹ̀ mi ibẹ̀ ló máa wá ba òun ló fẹ́ sí dídọ̀la ó dẹ̀ sọ pé tó bá mọ̀ ń pa ẹ̀ tó bá máa mọ̀ ń pa ẹ̀ ńkọ́ tó lóyún sínú báyìí kí prince máa bá ń bẹ̀ tí mo wá délé tó pè mí pé kí n máa bọ̀ ó ní prince ti lọ ń sinsin òun náà sá kúrò nílé ni bóyá ó lájà rẹ̀ tó máa ń sá sí àmọ́ ó máa ti sá lọ ní láti gbẹ̀yìn jáde thank God you say you know me very well pé ọmọ mi yẹn náà mo sọ yẹn náà mo sọ pé ìgbà tí mo bímọ kí ló ń wá sọ́dọ̀ mi fúngbà tó mọ̀ pé prince ó ń ṣọ̀rẹ́ prince àti ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ti organize fún ó dẹ̀ ń wá sọ́dọ̀ mi ó tún máa níjọ́ kan ọjọ́ kan ó surprise ní àwọn èèyàn wá ní ah, ìyá wa sì gbé oúnjẹ wá fún ẹ pé bàbá ọmọ mi ọlọ́run fọ̀rọ̀ nǹkan ó ní kí n ṣọ́ra fún ó máa wọlé wá bá mi wọ́n ti fẹ́ mọ àwọn prince àti gbogbo àwọn ọ̀dà wọn fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní life mi tí mi bá jáde ó fẹ́ wá just like bó ṣe máa ma tọ́bù mi kí n jáde kọ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn bó ṣe máa wá ni àwa wọlé ọba mi níjọ́ yẹn ó wá gbé nǹkankan wá bàbá mu ní kí n má jẹ ọlọ́run bàbá mu ní kí n má jẹ because she is kò ń ṣe kò ń ṣe ó ti yé mẹ́rin bó ṣe wá tí bá ti wá ń sọ̀rọ̀ kò ní sọ hábà yìí ó fún ma ṣe hmm, hmm, hmm. abèrè olókọ́ máa bèrè ọ̀rọ̀ tó bá ti wá yá máa ṣe kò ní sọ há ẹni tó ń ṣe tẹ̀rí tó ń ṣe pé yẹn pé tóun bá mú un pa ẹ̀ ah ayé le o ayé tó tó ọdún kò lè surprise mi àjálẹ̀ gbogbo wa ní òun fi jésù tóun sìn ó ti ń sin jésù ń sìn jésù kọ jésù ní àwọn àjálẹ̀ gúrùpù ní àwọn ìyá tó máa ṣe bí tó máa lọ jẹ́ ọmọdé tó máa lọ́ fi ọ̀gbọ̀ bojú tó máa ṣe àdá síkì táwọn gómìnà máa lọ tẹ níbà lábẹ́ tó máa bá yé àwọn jẹ́ bẹ́ẹ̀ náà ló máa dá gbólu bá gbogbo olè jẹ́ bá jí gbogbo já gbogbo olè ṣe oríṣiríṣi àwọn haúsá tó máa ń gbé epo ń gbà yẹn gbogbo wọn báyìí wọn máa páàkì sí tọ́kì wọn máa ní àwọn haúsá kan anyway ṣá ẹ lọ sí tọ́kì àti fún yín ní àsámẹ́ẹ̀tì kan náà tún níyẹn méjìlá fún yín lónìí we say no to kill and bullshit àdéhùn tó bá dẹ̀ gbógun tì mí nítorí eléyìí gbogbo ohun tó bá ti ṣe fún mi tó bá ló fẹ́ ṣe fọmọ mi kó dà lé lórí ó ti yé bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ló fẹ́ ṣe fún mi èmi àtàwọn ọmọ mi kó dà lé yín lórí bó ṣe máa jẹ́ nìyẹn àdàbí tó bá ṣe tó tọ́ ni mò ń sọ bí ọ̀rọ̀kùnrin yẹn kò dùn mí kò sí nǹkan tí mo fẹ́ fi prince ṣe ṣùgbọ́n àkọ́dá orókò dàbí àdàgbẹ̀yìn iṣẹ́ tẹ bá dẹ̀ fi ṣe tẹ́ lè sọ síta I can boldly tell you that you organize somebody a student that I take care of you organize it for the person who no fẹ́ bàbá ẹni tí mo fẹ́ marriage yẹn títí dọ̀la yes i can boldly it's a pride of me pé èmi kọ́ mo gbọ́kọ yín èmi kọ́ mo ṣèkà fún yín ẹ̀yin lẹ́ ṣèkà fún mi i have mouth and i have right to talk and i will continue to talk